kílódé kí ló ṣẹlẹ̀ o ti dáná fún mi. kánta. kí o lè sọ fún mọ́mísí ẹ̀ ń darí fọ́ọ̀sì ẹ̀ ń gbọ́ kánà. sari ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́. torí bí mo ṣe wà yìí kò ń ṣe ọkọ lọ́lọ́run fún mi áńgẹ́lì ló fún mi. wọ́n ti máa dúpọ̀ yìí kò dúpẹ́ pa mí ni. Ah! ṣé bó sọ pé nígbà tí wọ́n àtàkẹ́ ó fún wọn lówó wá ìtàn ṣe wá lù ẹ̀ báyìí. mi ò mú nǹkan tí mo ṣe fún un. ṣé orí ìtura ọ̀sán pé ẹnìkan náà ló gbé wa ọkùnrin ló ti gbé wa lé fún mi. tó bá lọ fẹ́ létí ro nígbà kú láti ké fún ẹ wọ́n fi ṣe ẹni wọ́n ṣe pé o ọmọ òun ká lè fẹ́ kó máa jẹ. ṣùgbọ́n tó máa ti bí pọ̀ yóò pọ́n lába bálábà kú bá bẹ́ẹ̀ dà jáde kúrò nílé. ẹranko lè yàn for what why. ilé ọkọ tó lọ náà kò rí gbádùn bẹ́ẹ̀. kò balẹ̀ kò nù kí ni ṣé tó wá pọ̀ jù fẹ́ ni jẹ́ housewife ṣé lè tó wá pọ̀ jù. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe fẹ́ máa schedule appointment fún mi máa fi báyà mu lájọṣepọ̀. fún mi jẹ́ kí ìyàwó yín yàgò fún ẹni ìṣẹ̀ tó bá jẹ mọ́ ṣe wàhálà. tó ń bẹ tó ń ṣòun ṣiṣẹ́ wàhálà ni. ṣé mo ṣe wáyé mi ò kí ń ṣe anything nílé. ṣé ẹ rí ìfẹ́ màdàmú àtọ̀gà wà láyé sẹ́ni rè máa bá mi sọ fọ́rọ́ kan mú ni. ẹ̀rọ ilé ṣé ká máa lọ sọ sùkúù. mami. yé. Yeah. so fucking wọ́n ṣé wọ́n làákọ́ ẹ̀ sí sí ẹ̀ máa. wọ́n wọ́n wọ́n wọ́n ó ti gbé mi lẹ́yìn mo dẹ̀ ti rẹ́dí láti ṣe gẹ́ẹ̀tà. Alaba fresh gbogbo bí mo bá ṣe ń kọrin kẹ máa bá mi fọkàn bá a lọ kẹ máa bá mi fọkàn bá a lọ ẹ̀ta ló kọ́kọ́ máa. pọ́ngbẹ́ o ọmọge pito yín dé o ẹ ká sàn o ọmọge pito yín o ẹ mú pito tún tẹ pọ́ngbẹ́ ẹ tábà dànù ọmọge pito yín dé o ẹ tábà dànù pọ́ngbẹ́ pọ́ngbẹ́. ọmọge ń bi tó yí dé o ẹ tọ́ bàrà nù ẹ mú bi tó tútù ẹ pọ́ngbẹ́ ọmọge ń bi tó yí dé o. ó dáa ní ẹ̀sọ́ mi kí n bá yín ta ẹnu kẹ́ ẹ gbé kaná ni àbí kẹ́ ẹ sì gbé kalẹ̀ kó sì gbóná ẹ̀sọ́ mi. ẹ̀ka ni kò sọ ọ́ àti ètò òmójútó ọmọ báyìí náà. Ah, mo sọ fún mo ní mi ra pitó tútù gbígbóná mo fẹ́ mo ń pòwe fún ọ pé mi mo pitó rárá nìyẹn. kí ló dé. tí kí ni fi ṣe ah, àbọ̀ sọ àbọ̀ àǹfààní sọ àfojú sọ òun ṣe dáadáa òsì ọ̀gbọ́n tíya ọ̀wá ni kí mi ra pitó tù pitó kọ̀ pantó ni. mi ra pitó. ọmọ mm, pitó tútù dé o. mọ kiri lọ. ẹ mú pitó tútù ẹ pọ̀ngbẹ́ o. gbogbo gbogbo ẹ tó fẹ́ ra pitó lọ́rẹ́ wọn fẹ́ mú pitó tútù tó tọ̀ ni bó ṣe ké wọ sinagogun mọ̀ ké lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. kọkàn lọ gbé bátìrì wa kábi sáàtì ọkọ̀. wọ́n fi bátìrì lẹ́jà rẹ̀ mi lọ gbàgbàgbà lọ gbé bátìrì fọ̀rọ̀ ká lọ ṣàbà. ọ̀tọ̀ ti rojú. rojú. ẹ ǹlẹ́ o ọmọge ń fi tó tútù yín dé o. kẹta. adúpẹ́ Àjàní. fi tẹ́lẹ̀ ló ní bọ́ ta wa. ṣé Àjàní tèmi <laughs> ojú ló ti ẹ kọ ọmọ pé òǹgbẹ ọgbẹ mi eh, tó ń gbẹ ọba sì gbẹ mi èmi èmu nǹkan tútù àti pé wọn ti ní tọ́sẹ̀ yí èkó lẹ̀ pé kí n mọ̀ mọ̀ nǹkan tútù mo ní terminus o ra pito lónìí eh, eh. Fálàdé ńkọ́. àbẹ́mi. ẹ ìwọ. kí nìyẹn. pito mo ní o ra pito ni. à òun gbé ògbẹ́mì àti pé káwá tiẹ̀ ni mo fẹ́ ra nǹkan pé bóyá ó fẹ́ bọ́ sí pé mo fẹ́ ra nǹkan o mm. ebi ló ń pa mí oúnjẹ ni màá rà káwá tún wá fi ọ̀rọ̀ oúnjẹ lẹ̀ bí mo ṣe wà yìí gangan mò ń Mm, oh, eh. àwẹ̀ bò ó ah, ibi ilé onífà ló ti wá àgbà olódì mọ̀súrù tí ń gbàwẹ̀ mọ́lẹ̀ àbí samuel tí ń gba biribiri. Ah, sáwọn òsín lẹ́dùnmọ́rẹ́ ni báwọn mùsùlùmí ṣe ń gbàwẹ̀ táwọn eh, onígbàgbọ́ náà ń gbàwẹ̀ ni ifá yan àwẹ̀ fáwa náà ah. ifá yan àwẹ̀ fún mi. Eh, bọ́ bá sì ṣe tán tí ó sínú òkèlè ni ó fi sínú tó bá sì parí àwẹ̀ rẹ̀ wọ́n wàá lo òkè agidan níbẹ̀ wọn ò ti lọ ṣe yídì. irọ́ òkè àṣejì rẹ ni. ifá yan àwẹ̀ fún ọ kò burú ọ̀gá yín kọ́. wọ́n kọ́lé lọ́wọ́ ṣé wọn bẹ̀ pé ń mú bíríkìlà mọ́. ìjà lọ ń gbé bátìrì tó fẹ́ gbé. Ah! ọ̀rọ̀ yín ti yé mi gbà tẹ́yìn méjèèjì ti ríran rànun bí kinní kan tán fi nu wọ́ nílé ọlọ́kà wọn mo ti mọ̀ pé ẹ̀rí sẹ́ ẹ̀ nìkan ṣe ẹ̀yin rádaràdé ní nàìjíríà ìdíkò ẹbí yín kọ̀ ṣe bẹ́ẹ̀mi mo gbé gbá yàwájú yín tí ì bá yàwájú yín tí ì lọ̀dọ̀ àwọn alálùbáríkà ni ẹ̀ ní mọ̀ wá ní eré ibùsùn ńlá láàárọ̀ ẹ̀ wá ń fòwe sọ̀rọ̀ ọlọ́run ni ó kọ̀ ẹ̀yin olùsí rádaràdá ẹ̀ bá mi rà ní ọlọ́run ló dà. wọ́n ní kọ́ ọ̀gbọ̀n náà mọ́yọ̀ lọ. wọ́n ní ọlọ́ọ̀nà gan mọ́ olùsí mo fi ṣe ráàrin wọ́ọ̀dì bí ọkọ̀ tí kan ní lónìí sá. àríwọ́ọ̀dì nìkan ni ṣé wa yóò rù lọ yóò rù bọ̀. lọ pé bàtì ọ̀rẹ́ nu rẹ ò dáa o ọ̀rẹ́ nu rẹ ò dáa o. kí mo tún ṣe. gbogbo sí kinní. Ah, ah, ṣé rí yín òkun tẹ̀ tí wọ́n á béèrè rí yín kanlẹ̀ burú ni kí ló dé tẹ fẹ́ mọ fọwọ́ jẹ mí lára ah, jésù pé mo fẹ́ sọ fọ́ ọkọ̀ báyìí lórí sórí mi burú sí ọlọ́pàá ìwọ̀n tèpè amúnijá amúni kí ló dé tó kí ló tó tó gbóhùn yẹkẹ ẹjọ́ yín kọ̀ ẹ̀yin agbára dára do yìí ẹ mọ̀ fọ́ oúnjẹ ńlára lérí kí ni ọjẹ́ lónìí náà lẹ́fẹ́ rà tẹ́fẹ́ mọ̀ fọ́ oúnjẹ ńlára owó sí yín torí ara rà ó sí wọn. tankoko n ti tankoko náà tẹ́lẹ̀. so o ti so tán. n ti so tán. mo pinto kí ló dé. ah pinto jẹ́ oúnjẹ nàìjíríà tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ebi ghana togo nǹkan kan ti gbá kiri lọ́kú tọ́nu kọ́ mọ́ lọ ta pinto bẹ́ẹ̀ kókó làwọn amúlẹ̀ mi mú pinto. ẹ dákun gbà tẹ̀mọ̀ pẹ́ẹ́ ni mo kí ló dé tẹ mi mú pito pitó wù mí mu. ẹ mú pitó ẹ tó bá ti rí náà tẹ́lẹ̀ tí mo pẹ́ nìkan sí ẹ̀yin àgbòsí àgbàrá dáradára yìí. mo ní kan mu mo ní kan mu. ẹ wo tẹ bá tún fi ọwọ́ sí yún nǹkan mi tẹ bá fi ọwọ́ sí yún nǹkan mi tẹ bá fi ọwọ́ kàn mí. ẹ̀yin àgbòsí ó yẹ kí n ká kínní kí n kan àwọn òní olúwa rẹ̀ rágbàlagbà fín àgbàrá dáradára òṣì ẹ tó bá ti rí tẹ́lẹ̀ tí mo pẹ́ nìkan sí èmi kiri lẹ mọ́fọ́ òṣì àti ìranù sẹ́yìn lọ́wọ́ àgbòsí. dáná dábítọ́dọ̀ jẹ́ bọ́ọ̀lù dábítọ́dọ̀ ọkùnrin ọkùnrin ọkùnrin tó pa wọlé aṣọ lẹ́yìn báyìí yóò ṣe dòbòdò ọwọ́ dídì. ẹ tábàdànù ẹ ra pító epo o ọmọge ní yín dé o. ọmọge onípító aya Fálàdé ọ̀rẹ́ mi. ta ni jẹ́ Fálàdé. àwa ni. ajá àbẹ̀yàn abẹ́ranko eh? tán mọ́ wá láti inú ojú eh? nǹkan rẹ̀ tiẹ̀ wọlé rẹ̀ ẹ kò lè a jẹ pé ó wu èmi bí ọba wu o. ẹ̀yin méjèèjì ẹ ní làákàyè tán bá tiẹ̀ ní pé kẹ́ ẹ gba ìyàwó ìyàwó sàrà ní lọ yìí ó pé kẹ́ ẹ gbá o ó yẹ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sẹ́yìn ò mọ̀ pàtàkì kankan òun sùn kò ń gbọ̀fẹ́ ni ẹ wá lanu gbàgẹ́lẹ́ fẹ́fẹ́ mi kí lẹ ní tẹ́ẹ̀ fi bọ́yàwó lẹ́yìn kí ní rádaràdà òsì yìí ẹ wẹ́ mọ̀ fẹ́ ribu ẹ tún ti bẹ̀rẹ̀ ribu yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń fagbára kọsẹ̀ mọkáníìkì yìí tẹ́ ẹ̀ ronú tẹ́ ẹ̀ níṣẹ́ lápá ẹ wá ní ròònú kẹsunkún kẹ mú ibi táwọn ẹgbẹ́ yín wá eléri ibu yín wá lẹ́ẹ̀fẹ́ fẹ́ mi ẹ̀yin òpònú rádaràdà kí lè tẹ̀ ní lọ́wọ́ gan-an tẹ̀ wá sí mi tẹ́lẹ̀ fẹ́ fi fẹ́ yàwó tó bá tẹ̀ fún yín yàwó báyọ̀ ẹ kẹ́ sọ pé èmi èmi o ẹ fẹ́ yàwó ni ẹ̀yin olòṣì rádaràdà ẹni àìjírí ẹni àìjíkò nílé ayé yẹn mọ́ dàmí dúró mọ́ o kí mọ́ fún yín lé pẹ̀lú mi eléri burúkú ẹni àìjírí. ẹ̀ta ló kọ́kọ́ tí ò bá nídìí obìnrin yìí jẹ́ Kúmọ́lù ìdí nì tí gbogbo wọn fi ń wúwo òṣì tán fi ń fi rádaràda wọn tán fi ń rẹ́mi lára. Ah. Eh, sórí pító rẹ ọmọ ń dàbí yẹ̀yẹ̀ lẹ́nu ni. Ah, ah. kò sí gbà tí mo mú báyìí tí ń gbádùn rẹ. àfi bí yẹ̀yẹ̀ n ti bẹnu pító mi ó kọjá yìnyín. ẹ ẹ sórí lẹ́yìn pító eléyìí gan ó tiẹ̀ tún ní pító kan tá a tún fẹ́ mu. ẹ ẹ wá wo bí wá wo bí ìtú hmm? sórí tó ṣe wà yìí yàtọ̀ sí pító tó ń ta tó ṣe máa ń dá kẹ́ tó máa ń ṣe báyìí tó bá ṣe báyìí kódà ara mi ẹ balẹ̀ jáàkì ti jálẹ̀ mi lórí rí. orí ẹ̀yin méjèèjì ti burú bí eégún ti ń lé wèrè kẹ́ ẹ tó ṣe wá àwọn àbí gbẹ́rẹ́ gìrì irú yín náà sọ ni tó bá jẹ́ pé torí gbogbo nǹkan tẹ́ ń sọ ó ti yé mi tó yẹ pé lóòótọ́ lóòótọ́ ẹ fẹ́ mu pító tibítibí náà tẹ́ bá ti mọ̀ pé ẹ parí gbogbo pító yìí lẹ́ẹ̀kan náà ẹ sì kówó ẹ̀ fún un. níṣẹ́jú kan ẹ wo pító kejì náà. èló èló gbogbo pító ẹ mọ́ mi sọ pé ẹgbẹ̀rún mẹ́ta ṣùgbọ́n torí pé fẹ́ mú pitọ́ kejì náà ń ṣe fún yín lẹ́gbẹ̀rún mẹ́fà. mi nǹkan ká ta gbogbo wíṣpanà àbíṣẹ́ yìí tẹ́ bá ti wá bí wíṣpanà àti àwa láta o. bẹ́ẹ̀ni tá a bá wá rí wíṣpanà á jòwó ọ̀gá. àwọn wèrè méjì o bó ṣe rí ó náà ṣòkòtò yín kò dókè kò tó lẹ̀ ẹ ò bẹ́ẹ̀ ṣe rí. ó sọrí rẹ ọmọ yìí. Ah! Ah! ọmọ ọ mọ̀ kí tá tó lọ́ọ́ èmi tó pé ọdún mẹ́fà mo fi mu fi tó mọ̀mọ́ mi. ọdún mẹ́kànlá lẹ́mìí lò. ẹ kówó bóde inú ṣòkòtò yóò dókè tí ó dé lẹ́hùn oríṣiríṣi. sórí owó yìí owó ìjẹ́pútọ̀ tọ́gà ni a lọ gbà ni ẹ ọgbọ́n òlé wọ́n òlé náà wá pa. ẹgbẹ̀rún mẹ́fà lówó tèmi o. ẹgbẹ̀rún méjì méjì lórí. ìjà lọ hmm. ọ̀gá kówó fún ọkọ mi. owó ìjẹ́pútọ̀. wọ́n rí mi náà fẹ́. a jẹ́ pé à ń fi nǹkan pamọ́ fúnra wa o torí pitó rẹ̀ la fi kówó ìjáde o kódà kọ́ńbàdà débi kò lè rí wa náírà gbà èlò rẹ̀ òun ni. ó yá. èlò ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. ẹgbẹ̀rún mẹ́rin ni ó ní. mẹ́fà mo sọ fún mi. àwọn bá àgbà bẹ́ẹ̀ bá àgbà bẹ́ẹ̀ ṣé pító yẹn náà tóbi tó bá ní. Ah. gbàgbé olóyè fi mú gbẹ. bóyá bò lè fẹ́ ṣe pító ibà ṣé kí n dànù ni. èyí ló kéré jù ẹ yé èèyàn ẹ wá mú sàárọ̀ ẹ wá mú sàárọ̀ ẹ wá mú pító. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. ẹ kó ìwọ ọkọ̀ ẹ lẹ́ bó wà lọjà? yá mi kò sọjà. ee kò sọjà ẹ̀yin àtọmọ ní mọ́tà ń jà rí. ara kèésẹ̀ bíi mi àwọn náà sọ pásìkò òjò làwà pọ̀ fún ògbé àwọn. ee ee ee kẹ́sì wọn wo ngbà tẹ́ ìjáde lélẹ̀ ṣé lójó ń ṣe wẹ́ wẹ́ wẹ́ tí ń rọ̀ tí ń rọ̀ máa wò pé à bí ẹ ṣe lọ yìí nísìnyí o kọ́lọ̀ ń jẹ́ ẹ̀ta ni o ọlọ́run á ṣàánú yín. ẹ kúlé o. ọkọ mi. Yes. káàbọ̀. mọ́ mi mo ti kà tán o. ó tàbí tọ́tán. ajé gbúgbàjẹ. ọmọ alálùbáríkà rèé ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ. àmín. ó la ìbàkà. àmín. ó la ìbàkà. àmín. ó sì oríire ọmọ ọmọ gidi ni ó owó ìmọ̀ pọ̀ kẹ owó ìmọ̀ pọ̀ kẹ ọmọ pọ̀ gan kẹ ó ti dáa mo ṣoríire ìwọ ò lọmọ onímọ̀ tàǹtí ẹ̀ wà tí ẹ̀ ẹ̀ jà ara o. Ah, ẹ̀ẹ́dà ọlọ́run ṣeun ọlọ́run ṣeun àwọn àti yín ọ̀tá. Ah. Ah, wọn ọ̀tá àwọn àtọmọ onímọ̀ tà ń jà eh, wọ́n ń jà ní wọn ọ̀tá. wo ọkọ mi ọmọ tó bá mú ó délé nìyẹn ò ní mo ti bọ́ ẹ ṣe oúnjẹ alálùbáríkà oúnjẹ gidi mo ti bọ́ ọ ṣe sínú ilé. ẹ mọ mi ṣé ẹ bá mi ṣe mọ̀nìmọ̀nì mọ́. wọ́n mọ̀ pé oníbẹ̀ mọ̀nìmọ̀nì àwọn ẹ̀gúsí tí wọ́n dì báyìí tí wọ́n dì báyìí epo kan sùn lórí ọbẹ̀ ni ṣògbó ké sórí ilé àǹtí pító yín yìí bẹ́ẹ̀ bá ti bù ú ẹja mílíìkì méjì sí i kẹ́ ẹ rò ó dáadáa ẹ má jẹ́ kí mílíìkì wọn ní kókó nu pító kọjá o. ìyá mi ṣe pító wájú oúnjẹ ni. ọ ọ n tẹ mú sílé iṣu náà. ìyá mi. bàbá rẹ àṣàkẹ́ de jẹ́ lọ́ọ̀rẹ́ ǹjẹ́ ǹjọ́ ǹjọ́ ǹjọ́ jẹ́ lọ́ọ̀rẹ́ bùkà. ǹṣọ́ ẹ mú pitókẹ́ yóò ń ti yín o ọlọ́ọ̀bá yín yanjú ẹ̀. Paríọlá mo fẹ́ rí ọ ni ẹ fẹ́ rí mi fún kínú. òwò pariola dákun mo nílò ìrànlọ́wọ́ rẹ. ìrànlọ́wọ́ mi. Hmm. ìrànlọ́wọ́ mi bíi ti bò. pariola mo fẹ́ kó ṣàṣírí rẹ fún mi. àṣírí mi. bẹ́ẹ̀ni. àṣírí mi bíi ti báwo. o ṣeun àṣírí kan tó fi ń tapitó rẹ tán mo fẹ́ kó sọ fún mi. ẹ̀gbọ́n mi bò lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí n hmm, lóògùn ní nǹkan kan tí mo fi ń tapitó mo mọ kiri lọ náà ni mo sì mọ ta kì í sọ̀ sí pé bóyá mò ń fóògùn kan ta pító àbí kí ni nǹkan tẹ̀ ń sọ. ó parí ọlá má fẹ́ kọ́ tanná fún mi pító ọ̀hún náà lèmi náà kiri bí ìsèǹkè mi ah, ah. èé tà ìwọ sí ń ta tiẹ̀ tó dákun sọ fún mi irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ lẹ́nu sí ìmọ̀ parọ́ nǹkan tí ń ṣe mọ́ra mi ni ẹ bọ́ mo bá ń sọ orúkọ bá mọ́ òun láìkẹ́ ẹ wẹ́ fún mi lẹ́jọ́ parí ọlá kì í sọ̀rọ̀ kan yóò lóòfẹ́ sọ fún mi ni kò fẹ́ sọ fún mi ni o bẹ́ẹ̀ ló sì láṣìírí ó láṣìírí tí ń lò kò fẹ́ sọ fún mi ni o kò sí wàhálà. Pariola. <laughs> Làbákẹ́ ó rí pé inú ẹ̀ bu òróòrùn sá. Ah, ah, kí ló dé. kí ni òde nígbà tó wá pàmúrò ẹ̀ kalẹ̀ tó ní ó mọ̀ sọ di ọ̀la rẹ̀ fún sọ̀rọ̀ pé yóò sọ fún ọ ni. ẹyin ṣé kò ní sọ fún mi ni. yóò sọ ó ti gbàgbé pé àwọn èèyàn láyè tí bá ti ga wọn ní fẹ́kẹ́ lómi náà gà ń bẹ̀. Hmm. ẹ ń bọ́lá tuntun kí ni ìwọ rò pé mo lè ṣe gan tí ó fi sọ̀dí ọ̀la rẹ̀ fún mi. ò ṣe sórí ẹni tí ó bá mọ̀ bọ onítọ̀hún ló ṣe bí ọ̀bọ ni. ọ̀rẹ́ ò tí ì yé mi o. kò tí ì yọ hmm. ṣé wàá rí láti òní lọ wàá máa ṣọ́ àbúrò ẹ̀ tó bá ṣe ń lọ wàá máa ṣọ́ bóyá ṣe sáwọn oníbàárà rẹ̀ gẹ́lẹ́ wọn náà ṣe máa ṣe sí wọn. Ah, wo làbákẹ́ iṣẹ́ ńlá ni o. ò ní lè ṣe ẹ kò sí wàhálà wo làbákẹ́ ń ṣe o ti àmọ́ kókó rí rẹ ni pé ebi ní pa mí kí lo nílé tí mo lè jẹ. orí nǹkan ti fún lọ́rùn. o ṣeun ọ̀rẹ́ mi dákun wá lọ fún un. ọmọ la oúnjẹ la bí. ṣíọ. ọmọge onípìtó ohun à ń jẹ kọ́lá ń ta kájé bùgbàjẹ́ òye. bọ́dà mi àwọn fámìlì wọn ń fi ẹjọ́ yín sùn wọ́n lẹ́ ń ti àwọn lójú ah. wọ́n lọ́rọ̀ yín ó ti sú àwọn. Ah wọ́n ní mò ń ti àwọn lójú. bẹ́ẹ̀ni. dákun ṣé mò ń jalè ni. ṣé ẹ̀yin ọmọ pé tó tinú lójú jolè lọ́wà. Hmm, bí kíni. ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ̀ ń jẹ hmm. ẹ̀yin náà ẹ wo kí adúrú yín kẹ́ má níyàwó kankan nílé ọ̀rọ̀ yín ti sú wa lóòótọ́. mọ̀ pé ibi tó ń lọ nù lórí pé mi náà fẹ́ níyàwó ńlẹ̀ ọmọ tí mo fẹ́ fẹ́ kò tí ì gbórí dúró fún ni. ọmọ tẹ fẹ́ fẹ́ hmm. ẹni ọmọ tí yẹ dá mọ ah, ah. làbákẹ́ ni kódà ọ̀dà àjẹgbin lọ. làbákẹ́. Hmm. Ah. báwo rí a máa mọ nǹkan máa ṣe sí. ọlọ́run ṣe fún yín ṣe ẹ pẹ̀lẹ́. lásán o yes ma ajé wá o ta ni ó mú o ẹ mú ẹ mú bí tẹ́ tó wà dànù. kọ́dà ọlọ́run ta mi. tẹ́rí fòsì bí èbó sì ṣe ni àwọn. ẹ́ńjìnì rẹ̀ sọ̀rọ̀ túbú. Ah, ah, ah, ẹ dákun ẹ sọ mi. parí ọlá epi tó ìwàásù. mo bá lógun lẹ̀mọ́lẹ́mọ́. ọ̀rọ̀ ajé bóò ni àti dúró dé ajé. wa bo pító mi wìtìwìtì o. ẹ wo pító rẹ wìtìwìtì àmọ́ di pé ààbò jẹ́ kémi ó mi lẹ́sẹ̀ jòkó mi bo pító rẹ wìtìwìtì bó ti jẹ́ nu. <laughs> Ah! ní kíni ìwọ ìwọ sájò. títí jókòó lè lọ yín ló kéré jù. Ah! wọ́n yá wá jókòó. òde dààmú o wà á mọ̀ pẹ̀ ń bẹ̀. sórí ah! èmi náà ra pító ó wà tètè dì mọ́ mi kó tó di pọ́ gbòòrè. jọ̀ọ́ jọ̀ọ́ tó dọ́lọ́ sórí fi bíbá ìṣekú sí ìṣà kọ́ mọ <laughs> kọ́ wà ń bí for for life. bó o lè ti fẹ́. kọ́ mọ gbé bẹ́ẹ̀. ẹ wọ́n jọ wà bẹ́ẹ̀. Hmm. <laughs> Ah! Ah! ó ti tó ó ti tó mọ ta lọ ó ti tó bò. ìwọ ni. a ah! kí ló kàn tẹ sọ Ọlọ́run ò ní di ọlọwọ njọ rírẹ o. kí wọn ní ọba rọ sọ̀rọ̀ kú èpè bọlọ. kò tí tó mọ ta lọ sí irú lálọ́ọ̀nù funfun tó ta sí yìí gan òun kọ́ ló yẹ kọ́ lò pólíbàgì ló yẹ kọ́ ta sí. bàbá ní kọ́ lọ gbé Ghana mosque kọ́ bọ̀ ọ̀rọ̀ sí i. sẹ́mi ò ní rà ni. simọ́ta simọ́ta. ṣé àwọn yẹn tó wọ yín di. owó rẹ ti pé báwọn ó ti dá báwọn. ó ti dá ìwọ ni ìfẹ́ni kan máa jẹ kílẹ̀ ọ̀fẹ́ ni tó gàba dé ní ìsìn kó sí mi ọ̀rọ̀ àǹfààní kankan jẹ. ọ̀sìn tó báyìí náà báyìí tà nù. ọ̀sìn tà díẹ̀ sí. ọ̀yà tà ń kókó gbà mọ́. ọyá ta ń kókó. tí o bá tún gbà ọ tún lè ta mí. ọyá ta ń kókó. o tún lè ta mí. o ti lo ya time. a kiri tutu o ti ń lo ya ah, time mi. ya time wèrè ẹgbó. ya time wèrè ẹgbó ni. unlimited ni mo fẹ́. unlimited wèrè wọ ọsọ step ni. ọsọ step ni. kó báyìí kọ́ ọmọ ta fún tiẹ̀. wà á ta fún mi láàyè. ẹ má wọlé máa pín kárí kárí ilé mo fi ṣe. ẹjẹ ìdí máwọn náà. ọmọ ẹgbẹ́ mi sí vibration. ṣé ah, mo ṣe dọ́tí ògbó sí mélòó ni kí n ta fẹ́ mi. Ah, iye dídì tó bá dì mọ́. abalajọ abájọ tí paríọlá fi ń tà jù mí lọ yín sáwọn wò náà pé ṣé paríọlá wàá dáa jù mí lọ ni àsóníranù ni paríọlá. Làbàkẹ́ ah, ah. hmm? ṣọ́ọ̀ṣì tó kiri. nkiri mọ́. o ò ṣe kíni. nkiri mọ́. kí ló dé àbí torí pàbúrò rẹ ti ń kiri ló ṣe kiri mọ́. Ah, irú ọ̀rọ̀ kí ni ìwọ gan sọ tọ́lọ́pàá àbúrò rẹ̀ sábúrò rẹ̀ ṣe ń kiri níjẹta ni àbí ṣe ń kiri lánàá wọ́n tún rò bẹ́ẹ̀ náà ni. Hmm, ẹ gbọ́ o mọ̀mọ́ kírẹ́tà ìkiri ti tó o. màmá mi ni mọ́ kiri mọ́. Ah, ah. ìyá rẹ ni o mọ́ kiri mọ́ kí ló ṣe fún wọn sọ ọ ṣẹ̀wọ̀n ni. ẹ bọ́lá ti tó. ẹ tí o mọ̀ pé ọmọ orú ìyá tó o ní ọmọ èsì ìdàgbà lọ́jọ́ ìyá yín àfi tó bá tó lọ ilé ọkọ. àbí wọ́n ní tí n bá kiri èmi ta Paríọlá nìkan ni mọ̀ ta bẹ́ẹ̀ sì ni mi ò lè ṣèrànù tí Paríọlá ń ṣe. ẹ ẹ Paríọlá ń ṣèrànù. Mm. àbúrò rẹ̀ ń ṣèrànù. bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin máa ń fọwọ́ jẹ Paríọlá lára ni èmi ò sì lè ṣe gbogbo èyí hàn. torí ipá àwọn ọkùnrin fọ jẹ la ní fi ń ṣèrànù. ẹ ọ̀rọ̀ rẹ ti yé. èmi ti ẹ̀ rò pé bóyá wọ́n ti ẹ̀ ń lẹ̀ mára gan-an wọ́n ń lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ń ní ìbálòpọ̀ bóyá. <laughs> ẹ wo ẹ mọ̀ jẹ́ sọ mi. ìsọkúsọ ló sọ ọ́n. èmi náà mọ̀ wọ́n jẹ́ asọ́mọ́jà ní ọ̀rẹ́ mi. mi ò sì ẹ̀ka wa ọ̀rọ̀ fámìlì tí. wọ́n láti yín ti ẹ̀ ní. bó wa ni ti ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ọkọ àfẹ́sọ́nà. kí ló tó mọ́ sọ̀rọ̀ báyìí ọkọ àfẹ́sọ́nà òsì wo ló ń béèrè lọ́wọ́ rẹ̀ tó ọ̀sẹ̀ ń bá rìn ni tó rọ́kùnrin kankan pẹ̀lú rẹ̀ rí. bọ́lá ti tó hmm. ìwọ ní làákàyè òjè. èmi ò sí. ẹ ṣé o lórí ọkọ ni. àbí hmm. èmi ò lórí ọkọ tó bá mọ iye ọkùnrin tí mo ń tẹ̀lé mi lójúmọ́ ni o ò ní sọ pé n lórí ọkọ kọ́dọ̀ ọkùnrin márùn-ún mẹ́fà mẹ́wàá ọmọ ń tẹ̀lé mi lójúmọ́ èmi lórí ọkọ. ẹ wàá rí kankan múnú wọn. ẹ gbẹ́gbẹ́gbẹ́ nu òsì ẹ̀sán kìtì dákun àwa tá à ń fẹ́ wọn sáwọ èsè èèyàn sọ dáa jù á lọ ni. kò yé mi èmi dájú yín lọ ẹ lè fèmí wé ẹ̀yin o torí bẹ́yìn ṣe rí kọ́lé mi ṣe rí ẹ sì lè fi kàtígórì tèmi wé kàtígórì. dáadáa dákun sóò dáa jù á lọ ni. kò tiẹ̀ yé mi. ìwọ náà kọ́ ẹ̀. ẹ ní dígí ń léde tẹ bá ní dígí lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe rí pé mi àti yín àsí nínú sàwáwù. ẹ gbẹ́ni bí gbogbo ẹ̀rẹ́ sí òkú lé ní ẹbí ọ̀rẹ́. àwa la lọ́wọ́ rọ̀. ẹjọ́ yín kọ̀ ṣebí mi mo wá bá yín tẹ́ fi fi rádaràdá rẹ̀ mi lára ìní délé yín mọ́ torí ẹ̀ tẹ̀ sínú àwọn tèmi lè mọ́ bá yín ẹ̀yin kìíní rádaràdó sí yìí. ó lò kò lórí ọkọ orí dáradára wàláì mọkúmọ wàláì mo lè bọ ọbẹ ètò ìpè olùsìn kò ní pàṣẹ lórí ọkọ ni kò sí lè rọkọ kódà tó wọ́n mi ẹ wo mi ti ṣe é tipẹ́. gbèsè lórí ìtẹ̀sẹ̀ o mi ní tàyìn èmi àmọ̀ ṣe wàhálà ẹ máa jí mi lówó kó tá a kówó. àwọn kọ́ ẹ dákun ṣé mo dárin mo ní ẹgbẹ̀rin ni ẹ tẹ̀ ń gbé kórọ́ọ̀sì èmi jẹ́ lùkú tó jẹ́ pé orin tẹ́lùkú bá dá lọ ọmọ rẹ̀ ó gbé ìyìn dárí o mọ bí mo ti wà mọ síríọ̀sì o tá ń kówó. awakọ̀. ẹ ń ti awakọ̀ awakọ̀ bẹ́ẹ̀ ṣe ń ta awakọ̀ gangan ní wá bí mi nú ẹ dákun ẹnìkan máa jáwàdé kálukú ọmọ ìyọ̀ra rẹ̀ ni ẹni ọba mọ̀ pé wọn mọ̀ wọnú kọ́ sọ tá mọ́wọ́ àwa kọ ẹ wà mí rajú. ẹ wá wẹ wọ ẹwọ sẹri èmi ò mọ tẹ́lẹ̀ omi o àmì mi falade torí ifá yìí jalè èmi mọ pé èmi kọ́ mo jalè èmi ò èmi ò mọ pa ẹ. aa ah! ìwọ gangan ra ẹ lọ́jọ́ kí n gbà pé wọ́n ló mowó. èmi kọ. bẹ́ẹ̀ ni mo sọ ifá ìwọ ta ló sọ fún njẹ́ tí ifá gbé ku eléku ṣé ifá ló lè ku <laughs> ọjọ́ ifá gbé jẹ lẹ́jà ṣé ifá ló lè jà. òfin statement kí ara rẹ̀ sọ́ọ́rí bọ́ọ̀ ti wà nísìn ó lè gángan ti rùn lára rẹ̀ ó ti wà bá ti mi bọ́ sí mi. àbójú kàńtà kàńtà tó dùn wọn lọ. ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀yin lẹ́ nà ọ̀gá ẹ̀yin lẹ́ nà. pèrè ọmọ yọ agbára ọ̀gá ọ̀gá ọ̀gá kí ló ṣe yọ ọ̀gá ọ̀gá kí ló fi sọ̀gá ọ̀gá kó sọ fún wọn má nà má nà wọn sọ̀nà ọ̀nà ti nà mí ní. wọ́n ti nà fa wọ́n lọ fà. ọmọdé onípító. Eh, bàbá o. <laughs> ọdún pọ̀ ọdún pọ̀ eh, ẹdùnà ọ̀rọ̀ yín ò yé mi kí ló ṣẹlẹ̀. àbọ̀rọ̀ wa wà yí ọ sórí tiẹ̀ ó yí àwa àwa mo gbé wéńjọ oògùn jẹ́ oògùn tí o jẹ́ o ewé ní o gbé o oògùn rẹ̀ the treasurer oògùn. níbo lẹ ti rògùn níbo lẹ ti rògùn níbo lẹ ti rògùn. Sàlàdé ṣé ọmọ kékeré ló pè wá ní. àbá ọ̀la. Ah, àbá òrò fáwọn ọmọ ogun bí ṣe ń lọ ni. ìwọ tó pé bọ́gà ṣe ń nà lọ́wọ́ ọ̀gáǹgá bọ́gà ṣe ń nà ọwọ́ ọ̀gáǹgá ọwọ́ wọn yọ kọ̀ọ̀rù báyìí ni ọlọ́run ló ní kọ́gàn mọ́ nà jù. Ah, ṣé tọ́gà bá nà ẹlẹ́kẹta ọ̀gá yàrá ni. tàbí kán ta tẹ̀rù ń pa. ọ̀rọ̀ yín sẹ́yìn mi sórí ẹja ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín ni tí ó ti jẹ́ kẹ́ ẹ yájú sí mi kálẹ̀ yájú sí mi ni ẹ bá ti dá mi mọ̀. Ah, àwa àwa ọ̀yà jùsì ọ̀sẹ̀ mikra máa ya jùsì tírélà ni. ọlọ́mọ jẹ́ aṣọ ibú <laughs> kẹ̀kẹ́ tí bàbá bàbá kì í ni ìyá ló fẹ́ fi jẹra ah. ni yóò gbọ́dọ̀ fojú diwọ̀ ìwọ mọ̀ ní ń gbọ́gbọ́n náà ń gbọ́ngbọ́n. sẹ́ẹ̀rì pé tí wàá gbà pé òògùn pọ̀ tẹ́ ẹ gbé fún mi tẹ́ ẹ yájú sí mi ẹ wò wọn fi mo ti jẹran yẹn lé èmi mo sọ bẹ́ẹ̀ fún mi ẹ fà ẹ rí mi wò bí ẹ. tẹ́sọ̀rà <laughs> let's go there tẹ́sọ̀rà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lọ àfọ̀sẹ́lélé. ìwé tí ni ó jà bí wò gàlà. tí èèyàn bá sẹ̀mí àbí téèyàn bá múnú bí mi tí mo wá lé tí mo wá fi banú tó láwọn àyájọ́ tí mo bá pèsè ní tí n bá sọ sí ìgbésí ayé ẹni ní òsèlè. ẹ kàn fi fún yàn ládẹ́sì bí òsèré. tí n bá ní kó wọgbó lọ yóò mọ gbogbo lọ kí ló sọ yìí nẹ́tíwọ̀kì ẹ̀ fásì bí eléyìí àfọ̀sẹ́ni sọ́wárí eléyìí ọ̀wọ́ ni hmm. kò sí gbogbo nǹkan tí mo lè ṣe níbì kan ẹ kí n mọ gbàbẹ̀ lẹ́ẹ̀mẹ́ tí n bá pààyàn kí n débẹ̀ wọ́n fọwọ́ tèmi wọ̀ mí. Hmm. ní eléyìí ní eléyìí kò sí kankan tí wọ́n ṣe fún mi. kò sáré tí ò lè wà kò sáré tí ò lè wà kò sí irú bíṣọ̀bù wa ṣe wà tí bá gbé ọkọ̀ ta ẹ káwọn ọlọ́kọ̀ kan wá gbé ọ̀gá tí wọ́n bá padà rí mi fúnra wọn wọn tún mọ kí mi pé kí n má bínú. ẹ dákun ṣe gbogbo èèyàn ni ó lè ní eléyìí náà. ìtàn wà tẹ́mi ìfẹ́ sọ fún mi èmi máa yọ̀ ọ́ lónìí olóbìnrin dé nìyí o àwọn obìnrin tó bá ti sọ pé bóyá àwọn fẹ́ mọ kápá sókè àbí òkálà ń bọ̀ òní adébílẹ̀ mi àmọ́ fèsì mm. bó ṣe wà tí n bá fi sọ́wọ́ mm. ẹ tí n bá fi gba ọmọbìnrin báyìí pa iye rẹ̀ ó lọ kó bá jẹ́ wákàtí mẹ́fà ó lè mọ̀ràn tí kankan mm. kí n gbé wọnú lé kí wọ́n á máa nà yà yà yà yà tẹ́mi bá nà tán tí ó bá fi lọ kò ní rántí mọ́ kò ní làákàyè rẹ ti lọ iye o ka yìí a o ka ilé tó o mú lábẹ́ bẹ́ẹ̀ o tí mo mú lábẹ́ bẹ́ẹ̀ o. èmi sẹ́mi lè kúkú gbélé ìdání kó wà lọ́wọ́. tọ́ba ẹ̀rọ tí ń bá bọ̀ sí ọmọ owó wa ni. mọ ti ẹ̀dá ló lájú gbogbo nǹkan gidi tọ́ka alẹ́ o. èyí wọn sẹ́wárì ìkan tó wà èyí wọn bẹ lára mi èyí wọn gbọdọ̀ mọ́ sí lára mi eléyìí là ń pè ní mọ́lú bó sì wà yìí ẹ ìgbà míì mi a máa ìgbà mi a máa fi sápò tọ́ọ̀bá nà mí tó bá wà lára mi à ìwọ ló nà mí ìwọ tó nà mí ìwọ lọ́mọdé ẹ kí ló ṣẹlẹ̀. dẹ́ko fọlọ́dé ṣé kìí sí pé eléyìí ni ọ̀gá lù mọ́ la. ṣé ìsọfọ́ ka pé mánà mánà kí o kó tó dùgbẹ́ ìwọ ọlọ́ ẹgbẹ́ wò sí mbẹ̀ ni lọ́wọ́ ẹgbẹ́ ọ̀gá ṣe bẹ̀rẹ̀ sí kó kiri bò. Ah! oògùn pọ̀. Eh, o sì mẹ́ yéé ṣé onígbà tó ga gbà pa báyìí ọ̀gá di ọ̀pẹ bẹ́ẹ̀ ni eh? ọ̀rọ̀ lápá wọn lọ́sẹ̀ wọn tọrọ lẹ́rù. ọlọ́run wa ah! ní sẹ́kínì náà. èmi ò gbéraga. Eh, wádà kò falàdé àwọn oògùn tó kójọ yìí ṣé ọkọ sùkú ni àbójókòbá. àdùnkún bá látọ̀dọ̀ bàbá bàbá mi bàbá bàbá mi yé pàgùn dà wọ́n làmú gbogbo àwọn oògùn bẹ́ẹ̀ yẹn ó ṣe sórí burúkú bẹ́ẹ̀ yẹn ó ṣe àá ó kún ọwọ́ wọn bí èmi lè ní jogún ẹ̀ lọ́dọ̀ wọn ogun gan ló pa àwọn fúnra wọn wọn bínú wọn gbára wọn ló kàtọ gbogbo. so wá rí bíbá bíbá àgùsì wa pa bàbá bàbá rẹ o. Ọlọ́run mi jẹ kó pa wọn. àṣẹ àṣẹ bíbá tí ẹ lè pè mí. ẹ bó ló ṣe sọ̀rọ̀ tèmi báyìí. onípele alábàjá Eh, lórí ọ̀sọ̀ọ̀sẹ̀ tó wà lẹ́yìn náà sórí gbogbo èlèmí náà fẹ́ gun fẹ́ ní eh, báyìí. ìwọ dẹ́ ń fara jẹ ọ̀ ní kìnní kan sórí oògùn oògùn a máa gun yẹn ni o eh, tí ì bá jẹ́ pé ọ̀rọ̀ tó kọ̀rọ̀ níjà ò lẹ́yìn rí kémi gbéra ká kí ni mo lóògùn oh, ah. níbi tí mo mọ oògùn dé tinú bá bí mi pé òkè mo fẹ́ mọ̀ sí ṣé oògùn náà ó lè lè mí ò mọ̀ jà ah, kò sí oògùn tó ẹ̀jẹ̀ bá ń lò pando yam. yẹ tó ń gbóná fẹfẹ lọbẹ gúúsì. sóògùn fẹ ni. ara ògiri ni ti pè jáde nísìn. irú irú abọ́wò náà fẹ́ fi gbé wá fún wa. ìgbà ni wọn kàn fi gbé wa. ẹ bá jẹ wọn gbé wa. Ah, ọ̀gá mẹ́kù ẹ fọ́ ni o pẹ̀lú ọwọ́ kan ilẹ̀ sọ pé ẹ máa fi túmọ̀ tò mí ṣe. ẹ má ṣe ìyọnu ìṣẹ̀ṣẹ̀ ṣe rí ọwọ́ tí ń dùn mí kò pé má tù bóòtù ọwọ́ tí màá fi jù rè ọwọ́ ẹ̀ ọkàn ọwọ́ ẹ̀ mo lè fi gbẹ́ńjìnì lẹ́bí sẹ́ta àkọ́tà àmà ni. ẹ fògùn ṣe ni. ẹ̀yin ẹjẹ́ ń jẹun tán eléyìí accident kékeré lélẹ́yìí ẹ wò mọ́tò ti gùn mí rí ìsìnkú ìlébélé náà kù a sì tún ṣiṣẹ́ náà a mọ̀ yí mọ́ ni ẹ dákun ẹ wo bí ẹ fún mi two hours two hours màá bá yín ṣe ṣẹ́gbọ́n ẹ bá ṣe ọ̀hún. mo fẹ́ fokun inú gbé tìta ni tẹ́tí báyìí ti de ìtàn báyìí nísìn. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ah ọ̀gá ẹ kí ló ṣe ń lọ́wọ́ tẹ́ gbé ọ̀pá kọ́rọ́ àfihàn bẹ́ẹ̀ lọ́ba ìlànà. Ah, bóyá ó lè jẹ́ iṣẹ́ iṣẹ́ ọ̀kadà ni ó jẹ́ torí olórí burúkú làwọn ọ̀kadà. ẹ bá ti gbé uber. ọ̀kadà yẹn ṣé ó gbà yín ni ṣé ẹ gbé ni tírélà ni àbó gbé yín wọkọ ta. eré kọjá gbígbé wọkọ tírélà ni ọjà ọlọ́run ló kó wọn yọ ẹ rí i pé ibi apálẹ̀ mi wà. àwòtọ́ ni hmm. ọ̀gá ọ̀gá ọ̀kadà olórí burúkú lọ́lọ́kadà tó ṣe yín báyìí o. sọ wọ wèrè ọ̀kadà rẹ̀ wo ni ń gbé ọ̀gá wọ́n bí bá ti wà yìí ẹ má kó burúkú ràn mí o ṣé bẹ́ẹ̀ ni lè fẹ́ báyé mi jẹ́ ní ìsìn ní báyé ara mi jẹ́ ṣé ẹ rí kẹta yín olórí ibu tiẹ̀ náà tẹ́jọ́ borí ibu sanko mo ti lè dànù ẹ máa lọ pàdé ara yín bí ẹ bá ti pàdé ara yín. èmi ah, ah. kí mo gbé yín lọ́kadà yín kò. Ah, ta ló gbé lọ ẹ má bẹ̀rẹ̀ question tó ṣe lọ́wọ́ mi ẹ wo ẹkú fàgò ní mi mo dúró tìkàrà tìkàrà a ní ẹ máa lọ ẹ̀kọ́ sẹ́ mọ́ lọ́dọ̀ tèmi ẹ lọ́kọ́ ń bò mí mo ọkùnrin ọkọ lọ́hùn sọ́ọ́rí wọ̀ ẹ́ ó kú ọkọ lọ́hùn èmi mọ̀ sọ lọ sí ẹ má ẹ gún wájú mi o ẹ má jẹ́ wọ́n mọ̀ mí ládùúgbò ẹ̀mí èso ń gbé o. ẹ ọ̀gá àṣà tabasa délé a ní nǹkan tá a sọ fún wọn lẹ́kọ̀ọ́. kì í ṣe pa àgbà ẹ̀rọ nísìn kì í ṣe pa àṣìṣe fídíò. sáré wo sàbàtà wo ẹni tó bá tún dúró tí mo ní kọ́ máa lọ tó yìí dúró kọ́ kọ́ kọ́. ẹ ẹ bá sọkùn ẹyin ọmọ ara nù ọmọ ara kíran. ọ̀gá mẹ́kó. but ṣé báwọn mọ́tò yẹ kó tún ẹ́ńjì mọ́tò lẹ́ ti lé lọ yìí. àwọn kì í ṣàwọn mélèé àwọn eléyìí ṣe ọmọ alálùbáríkà ṣẹ́gbọ́n àwọn tí ọba mi tú tí wọ́n àṣìṣì mi wọ́n ń bọ̀ àwọn eléyìí ò wúlò òun èsì ọmọ gidi o ó mọ̀ ní wọ́n ń èsì ọmọ ẹ̀fọ̀kànbalẹ̀ bọ́n bá tún gan wọ́n bá yé ọkọ̀ jẹ́ ọkọ̀ mẹ́fà ni wọ́n bá yé rẹ̀ jẹ́ mọ́ mi lọ́rùn ní òjé ń pè wọ́n ṣiṣẹ́ mọ́ ṣẹ́ ẹ ṣáà tètè dá mi lóhùn ẹ jọ. ẹ wo bí mo ti ní ẹ fún mi two hours ṣẹ́ gbọ́ ẹ fọkànbalẹ̀ àwọn èèyàn ti ń bọ̀ mo ti pè wọ́n ẹ wo bí ẹ sáà mọ̀ mú káyìlá ewu <laughs> bá ṣe ń bọ̀ gà sí àwa sọ̀gádà yọ ọlọ́pọ́n àwa ta àwa ṣe sọ̀kọ́. bálàdé ni o fọládé olódà táyé rọ bí agogo fọládé ló tó gàrọ o. èmi kọ́ èmi kọ́ àdìgún èmi kọ́ ọ̀gá lu lára mi ni. ọ̀gá lu sẹ́ ọ̀gá lu sẹ́ ọmọdé òbí tó yí dé o ẹ tábàdà lò. obìnrin agajù nǹkan mi. ẹ mú bí jésù tí ẹ pọ̀ o. bóyá torí pé èdè kan kú òun kọlu sí láàrin wa ni torí ọ̀nà tó fi ríra rẹ̀ bí nǹkan pàtàkì. oṣù wa tẹ ìwọ náà lọ wà. bóyá ẹ kọ́ kọlu sí tó kọlu sí kémi lọ kọnu sírú ọmọ ilé Fọládé ni ó kọnu sírú ọmọ òun tọrọ rẹ nu ọmọ òun ò dáa. Adigun mo fura sí ọ sí ẹrù àti bóbìnrin sọ̀rọ̀ ń bà ọ ni tó ti jẹ́ pé mo gbúdọ̀ kọnu sí. èmi ẹrù àti bẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹrù àti bóbìnrin sọ̀rọ̀ obìnrin. ìwọ. eléyìí gbẹ̀tìgbẹ̀tì yẹyẹyẹ yìí ó ti dáa ń bá a jẹ́ kíbi tí ọba ti sílẹ̀ yẹn ti jiyàn jàkadì. yes ọ̀yà lọ́ba. lọ́ba lọ́ba. ẹ lọ bẹ́ẹ̀. kẹ́mi ò lọ́ba. ẹ ṣe bẹ́ẹ̀ rú ọ̀bọ̀ ọ̀yà lọ́ba. kẹ́mi ò lọ́ba ọbẹ̀ lẹ́yìn rẹ bíi fún. ìjọ yín lójú. ìjọ yín lójú. báyìí àwọn olọ nìkan kọ́ àtúmọ̀ tẹ̀lé. ẹ̀ẹ́dẹ̀ kó sì jẹ́ pé ọmọ tọrọ ẹnu rẹ̀ bá da ní ma ti sí wọ. àyẹ̀mí ọmọ tó ṣe. ó gbégbé ọ̀rọ̀ ẹnu tiẹ̀ náà da. ọ̀kan kan ṣe é gbádùn. nírọ̀ àwọn ìgbádùn ogbó òrùkọ ọ̀fọ́ kàn mí lára mi gbóná. tọ́da bí ẹbọra alẹ́ ẹ́ńjìnì. ẹ ọmọ di onípitó kí ló dé sọ wà gbogbo ṣe pariwo rẹ látàárọ̀ ni. ọmọge onípitó ló ń pè nígbà tó èso orúkọ mi tàbákẹ́ lórúkọ mi. ọmọge onípitó bíbí gbígbà pitó ló gbé sórí yìí. ìgbà náà wá ń kọ́ o. <laughs> làbákẹ́ ó dáa náà mọ́ bínú. mi bínú ẹ̀yin sì wá sí tó ń pariwo bẹ́ẹ̀ ni tájà bù jẹ. ẹ kò sí mẹ́wàá ń ṣe mí ni. kí ni ìsì ọ kó wàá gbalé ìwòsàn lọ. ọ̀rọ̀ mi ì sọ̀rọ̀ ilé ìwòsàn. Ah ẹ̀yin sẹ́mi wá jẹ́ gẹ́gẹ́ bí olùwòsàn ni kí ni í ṣe ọ́. sórí n ti ń ṣe mí ìwọ gangan fúnra lára rẹ ìwọ ló lè bá mi tún ṣe ìwọ ló lè tọ́jú mi ìwọ ló lè fún mi lálàáfíà. lọ́nà wo èmi ẹ e ṣe nọ́ọ̀sì. yóò dáa fún ọ sórí ìfẹ́ rẹ láti bí ọjọ́ mélòó kan ló ti wà nú ọkàn mi ń sàn ṣe àtì mi báyìí ń fi àtì mi báyìí ń fi àtì mi báyìí kókó ẹ̀mí bàbá yín ó mọ̀ wá jábọ́ mo ní àtòkín kúkú mọ̀ ọ̀bọ̀ náà <laughs> kí n sọ fún ọ kó ságbọ̀rọ̀ mi rò. Ah, ọ̀rẹ́ ti yé mi mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé o sick ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé orí rẹ ti dàrú mo sọ pé o gbádùn rárá in fact àárò ló yẹ kan gbé ọ lọ níwọ̀ kínní kan torí rádaràda yìí dákun torí ọlọ́run wọ́n ti ẹ̀ ń pẹran tó níwò ìgbín rẹ náà yọjú. Ah ní ìwọ kìíní ràndàràndàn yìí tó wá fẹ́ jó sí ẹjọ́ eré burúkú tí ò ní làákàyè tó wá fi sẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kùtù èmi wá mọ̀ pọ̀rọ̀ kọ̀tànkọ̀tàn tó sọ lèmi wàá dúró dún ní ìwọ kìíní kan tó rí ràndàràndàn wọn ò lè fi ọ́ sálẹ̀ dépò dépò tí ń fi ọ́ sọkọ ní ìwọ kìíní kan tó dàbí gbà ànúwọ́ yìí ó lò sí orí rànhùn rànhùn ẹranko ẹni àìjíríà ẹni kan wọ́n nǹkan tó ṣe fún mi ní níjọ́ tí o bá tún bá mi dán wò gbàdògbàdò yóò gbowó àgbàdo lọ́wọ́ èmi àtẹ níwọ̀ kíní kan tó rí rádaràdà olùsí awí tó dàbí inú ilẹ̀ ó dàbí òkùnkùn omi I ó rí rádaràdà ọmọ ọ̀rọ̀ kí hàn. bàbá kẹ́ mi robú tó báyìí. ìwọ ti dé ìwọ ti di rẹ̀ ń dànù bí gbà pító tó gbé sórí yìí ló wá wọ́ mi àdàbí tí ń bá lọ́dún méjì pẹ̀lú ẹ̀ lókun lẹ́lẹ́dà mi ò ní dá fún ọ kí la gbé kí la jù ìwọ nu ọlọ́run mo sì sọ mo sọ fáwọn olórí ibú yìí àwọn nọ́mbà mi ti gbogbo dáadáa eléyìí tí ò dá fún nǹkan ẹ wá wo tẹ́ ẹ dálẹ̀ ebi ti ń pa mí. ẹ̀wọ̀n ọmọ bọ́n ṣe rọ̀kàlẹ̀ ebi ló ń pa wọ́n. uber tí mo ọ̀dà tí n bá débẹ̀ lọ́ máa sọ ọ́ kí ló dé tí ẹ bí wa nígbà tí ẹ mọ̀ pé ẹ̀ lè ṣe ìyá àti bàbá fún wa. kí ló sọ pé ó ṣẹlẹ̀ why. over introduction ara wa. this is my new friend. She look beautiful too, right? Very beautiful. I'll be the happiest guy until Adebale Gbalati dates me. I really love her and I'm serious about her. Ládé stubborn gan. Permission to sit with you guys. Permission granted. My name is Bamidele Olaosebiko. Amazing. Ọkùnrin kan náà ló ṣáṣì máa fẹ́. Ìyẹn fún ẹni tó bá fẹ́ You raped her. Kò yé mi kí n dà. Bàbá yìí ti pẹ́. olè gangan and robbers wọ́n gbé bọ̀dá ni ẹ̀ lù wọ́n pa kẹta wọ́n sun wọ́n ó lọ́wọ́ mo fẹ́ gbélé bàbá. ṣọlẹ ìbínú pa. ọmọ ta mi ò mo ní bẹ́ẹ̀ bá dodo ẹ má máa gbé mi lọ o. bọ́ sí kitchen ẹ mọ bí tí gbogbo nǹkan wà kẹ́ jẹun. gbogbo nǹkan tó wà ní kíkó fáwọn oníjẹ tó bá àwọn ọmọ kan ní sẹ́yìn tó pè é sórí. ara wọn ò yá ni. ara ìyàwó rẹ ò yá. sẹ́fẹ̀ nílùú ẹni ìníyà sẹ́ni ọmọ tó palẹ́ sí lẹ́yìn. kọ́sọ̀ palẹ́ sí mi. kọ́sọ̀ palẹ́ sí mi. mo wá gbèsè màá yọ. bí wọ́n máa ṣe bá tí tó bá lọ kó wá sí ó jẹ́ gbèsè. ẹ wájú wọn wá wèrè lọ wọn fi pọn nọ́mbà wọn ò jẹ rárá. gbúnugbúnugbúnugbúnú gbá aláàjì aláàjì aláàjì. mo ń ṣèbẹ̀ lọ́wọ́ kó dé sí iyọ̀ lọ́wọ́ fún mi níyọ̀ díẹ̀. iyọ̀ salt ó o. ẹ ń gbà tó mọ̀ pé ó máa yàgbọ́ra wà àgbàlagbà ó ní ìjà kí ló yàwó. ee látàkà kí làwọn kí náà sọ. ọgbọ. iyọ̀lẹ̀ ń wá kiri tẹ wá tó máa yọjú lé kiri mẹ́. wọ́n lè ṣe wá ní pé kí ti bá ìlọrin ayọ̀ lójó kó dáa. ó mú ìyá rẹ wá. bàbá mi mo kàn wá. we have to hand over this woman to the police. amen. get done. ẹ jẹ́ kí wà jẹ́ kí. ẹ tún máa lọ kí sọ́dọ̀ sapá òun no network ló máa pè wọ́n lẹ́rìí glo kò sí kankan tẹ rí no network ni. ló ah! sọ yìí wọ́n ṣe dédé kan náà lájọ́ sọ̀rọ̀ màá gba Canada visa. á dákẹ́ ròyìn yẹn lọ́wọ́. mo náà wá gbé ìròyìn lọ́wọ́. ọkọ mi sí Canada. táìsì táìsì. Are you Natasha? Yeah, yeah, yeah, yeah. This is one you can make a combine. I don't think so. I don't think so. Mo ti Nàìjíríà wá sọ̀rọ̀ ní Kánádà o. Ẹ mú Peter tún tẹ kò ń gbẹ o. Ẹ Làbákẹ́. Ọmọdé Peter. Làbákẹ́ ṣe ọkọ ọgbọ tá a pè ọ ah, àbí a sì ń pariwo làbákẹ́ làbákẹ́ àwa ni. kí ló tún dé o. ẹ ò dà ẹ̀yìn tó ṣẹlẹ̀ gangan ni pé àdìgún ọ̀rẹ́ wa ó jíṣẹ́ fún wa èsì tó fún a nítorí ẹ̀ làwa ní káwa náà ká kú panupọ̀ káwa bọ̀ sọ̀rọ̀ bó ṣe ń wo ìkéṣe pé ń parọ́ fún ọ o ó nífẹ̀ẹ́ rẹ̀ ń tòótọ́ ni o la ní ká fẹnu sí pé kọ́ lè mọ̀ pé kìí ṣe ìfẹ́ ẹ̀ lórí afẹ́ lásán àwa náà sì ká pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ni ká fún gbogbo ọwọ́ sí. <laughs> tóun ò bá tẹ̀ wá gbọ́n torí tọ́pọ̀lọ́ rẹ̀ dorí kodò bí àyà alábìàmọ́ sọ yẹ kẹ́yìn méjèèjì yìí náà kẹ́ tó bá kẹ́ tó sùn kẹ́ síbì kan náà Ah, ẹ wo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yín ò lè fi ń ṣe nǹkan panu dépò dépò pé wọn fi yín ẹsẹ̀ ń gbé mi léèbi ẹ̀yin ẹranko rádaràda ẹ ò ṣì. Eh? kí mo sọ. ọmọdé oníbitó. Hmm. Fálàdé Fálàdé ó sì ní òsè nǹkan kan fọ́gà rẹ̀. ẹ ẹ ẹ ẹ ṣe kankan fún wọn. ó sì lé ọ lẹ́nu sẹ. ẹ ṣe kankan kan tó lè mú ọ wá lé ọ lẹ́nu sẹ́. E, èmi nìkan kọ́ náà lè gbogbo wa ni wọ́n jọ lè. gbogbo yín wọ́n jọ lè. gbogbo wa náà lè. tí ọba wá sí ń tọ́ sẹ̀sẹ̀ sẹ̀sẹ̀ a máa dédé sẹ́nu. ó yẹ mi gan lẹ́nu yìí mọ́ tó ṣe ẹ̀sẹ̀ láì ṣe ẹ̀sẹ̀ Táíwò. sọ ọmọ pé mo mọ̀ ọ́ jura rẹ lọ òkú èsì ìfarapamọ́ fẹ́ni tí ó sìn. ẹ ẹ òkú gan ò lè gbé bọ́dì kí ló fẹ́ farapamọ́ fún ẹ kọ́dà kó má jẹ́ ni tí ó wẹ̀ kó jẹ́ ni tí ó gbà létí gan òkú tó ti kú só lè gbé bọ́dì mọ́ ni. Falade ṣé kí n bọ́ ọ dọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣé níbi sí ọ̀dọ̀ wa. èmi tàbí pé èmi ò sẹ́wọ́n sá. tí mo bá bọ́ ọdọ́ ń tẹ sùúró bá tẹ̀yìn ní fanfa ìfi mú ẹ̀fọn fèrè o ìní wo ṣe fún ọ o ṣé nǹkan lé ọ. èmi ò sẹ́wọ́n kankan fún ọ èmi ò sẹ́wọ́n. mo yá já lọ dọ̀gẹ́. níbi sí ọ̀dọ̀ wa. irọ́. èmi ò sẹ́wọ́n kankan fún ọ. nsọ ń bẹ̀ òun lẹ sọra yín la. ṣé gbogbo ohun tí mò ń sọ báyìí nísìnyí kò yé kò tí ì yé wa ọ̀gá. kò yé wa kí ni yẹ kílínà yín kan. yẹ kílínà. ẹ tẹ ọya wo bí. ẹ yọ brain box ẹ ẹ yọ ẹ yọ ẹ yọ tẹ yọ brain box. Ah, ọ̀gá ọkọ̀ ilé ò ní brain box o. kò bá wa kò bá wa. brain box ò bá wa. bẹ́ẹ̀ ti wà yìí kẹ́ẹ̀kọ́ iṣẹ́ ìfún twenty years ẹ̀ lè mọ́ ah. brain box kọ́ yìí ṣé bí ah. brain box ṣe ibi ni ẹ ti tú ẹ tú ní ọ̀gá oh, oh. ó ní lóòótọ́ o ó oh, ní o ẹ ọ̀gá ó yẹ lu owó méjèèjì ó yẹ bá wa fi fà á. èmi wà á tura bẹ́ẹ̀ ẹ á tura ẹ fà á ó méjèèjì fà á ọ̀gá. ẹ kú sẹ́ni o ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wẹ̀. ẹ lé ọ̀gá o ẹ pẹ̀lẹ́ o ẹ wo bí mọ̀mọ́ mọ̀ ọ̀gá láti múṣẹ́ wá mọ̀mọ́ mọ̀mọ́ ẹ rí wèrè tọ́tẹ̀ yẹn ìwọ ni wọ́n múṣẹ́ wá ẹ kú iṣẹ́ yóò dùn fún yín sọwọ́ yá ah, ah. ẹ ti rí kílódé kíló tó yìí mi ló ṣe yín lọ́wọ́ báyìí. àjàlá ta nà ẹ̀yin náà kàn. èmi bò ó èmi bò ó. ṣé ẹ̀yin kọ́ lẹ bímọ àbí sí ọwọ́ ọmọ yín kọ́ yìí ẹ wò bí kéèyàn rán ọmọ ń ṣẹ́ kọ́mọ wá di kọ́mọ ṣe dáadáa kó gà sí o pé jẹ́ ń bọ́mọ yíwé o kárì sẹ́ẹ̀tì ọpọlọ rẹ o torí wọ́n ní ẹgbàá lọ́lọ́wọ̀n mẹ́kẹ́ ni wọ́n bá tẹ́wọ́ ó lóun ọ̀tẹ́wọ́ tẹ́wọ́ òun ọ̀tẹ́wọ́ mo bá mú fanbet tí mo gbé ilé gbà èmi mò ń lùyìn mi lọ́wọ́ ń wú ṣé bóun rè rọ̀ bọ́tọ̀ yìí ṣé bá wà rè. ń gbọ́ Fálàdé ìwọ lọ ṣe ọwọ́ ọ̀gá rẹ báyìí. irọ́ ni wọ́n ń pamọ́ mi ò èmi kọ́ ni mo sọ. ọmọ àlè ni ọ ọmọ àlè ni ọ̀gá rẹ náà ló ní ń parọ́ ìwọ ọmọ ẹ̀ ọ̀sọ́ra kọ́ ọmọ forí gbé pè ẹ bèrè lọ́wọ́ wọn ṣé mo la gímọ wọn lọ́wọ́ ni àbí mo la á màmá. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí dandan kọ́ lóríire kó ṣe lẹ́nu sẹ́yìn oríire pọ̀ káàkiri bí ọba sóríire ẹ lọrọ ogun oríire fún wọn ń ta káàkiri títì two hundred naira lògùn oríire ìsìn bàjẹ́. èmi ò ṣe nǹkan kan burúkú fún o n mọ̀ ń pa tó tó ló yìí o. ṣé n sọ tòótọ́ fún yín eh. malu ń bẹ lára ah! eh, téèyàn bá lù téèyàn bá lù lásán pa lórí ata. bọ àwọn ah, ẹ lù mí wò. Ah, ọ̀dà ọ̀dà kò burú mo mọ tí n tí n bá ti bá wí tán ọ̀gá sẹ̀ ń gbọ́ yóò wá padà wàá máa kọ́ṣẹ́. níbo níbi mọ́jà èdìmọ́dì mi ẹ̀fúnmọ́ fún mi ẹ̀fúnmọ́ fún mi ẹ̀fúnmọ́ fún mi kí n má tún fọwọ́ kejì dá gbèsè má bínú dàkún ẹ má lọ mi ìfẹ́ mọ́ ṣé ẹ gbọ́ mi. ẹ ẹ wò bá mi wọn já máa lọ inú sì ń bí ọ̀gá ni. ẹ yọ ọmọ ìjà ẹ bá mú pálọ̀ pọ̀ sí i. ẹ wọ ẹ mọ bínú. ẹ mú pọ̀ sí i. òbúrú ẹni ó ṣe ògógún fún ọ èmi rẹ ọjọ́ mọ̀. Ah! ori gbogbo ete ti ń bẹ lọ́kàn rẹ kò ní í ṣẹlẹ̀ mi lórí ọ ń parọ́ fún mi ọ fẹ́ bo ọkọ mi je abi ọkọ tó je pé kò bàjẹ́ láti ayé ìgbà tí mo ti tẹ́mi tí táwọn bàbá mi ti wa ìwọ wà dé ọwọ́ àkọ́ bàjẹ́ àwọn ò ní lajú mi lẹ́kọ̀ọ́ ko kó o tó bàjẹ́ mi gan bà ọ́ jẹ́ kò burú ẹnu ẹ̀ lájọ wa. ẹnu ẹ̀ lájọ wa. ọmọge onípìtó ohun à ń jẹ kọ́lá ọ̀tà kájé bùgbàjẹ́ òye. lẹ́wọ̀ ọmọge onípìtó. o òṣìṣẹ́ ní tó lóyún fún. báàmì mi ò lóyún o. ìwọ wo lè lóyún. mo ní. ebi lójú ń dùn àbí wọ. mo ní ìlóyún tí bá sà lóyún máa yó wọn mọ̀dọ̀ mi ni wà èmi ò hmm. lóyún o. lójú rẹ funfun báyìí ní gbogbo ọwọ́ rẹ funfun báyìí gbogbo ara rẹ funfun báyìí ìwọ olóyún. ṣé tójú mi tó funfun ọyẹ mọ ni ẹwọn pásítọ iye lérú la wà yìí ọyẹ ni o. o sì mọ̀ pé mi ò dẹ̀ yẹ mọ̀ àtọ̀sí pé kójú funfun. ó jẹ́jẹ́ wọ́n bùkádà sọ̀rọ̀ ọ kọ́ ọ̀sẹ̀ tó lóyún fún ìyá mi lóyún tí bá ṣàyè ohun ọmọ ọ̀dọ̀ mi nìkún wa èmi ò lóyún o. ǹlẹ́ maria mundia ǹlẹ́ o maria mundia o ẹni tọ́lọ́ ń foyún wo tètè sọ́ńtò olóyún fún tètè sọ kíákíá nísìn sọ̀rọ̀ mi ti yí ọ pé ẹni tó lóyún kó o pè wá èmi ò lè mọ̀ bọ́ oyún kí n tún mọ̀ bọ́wọ́ náà. ẹ wo màámi ẹ fi mí sílẹ̀ ìjà èmi ò lóyún kankan. Ah, ah, ah. ó lò ń jágbe mọ́ mi ló ń lọ yìí àbí alọ́ tiẹ̀ àbọ̀ tèmi ṣọ́ọ̀tì gbọ́ alọ́ tiẹ̀ àbọ̀ tèmi mọ́ ọ jágbe lọ ìṣù ọlọ́run kúkú ni bọ́pẹ́ bọ́yá yọ̀ọ̀ta ìgbà tó bá wá ta àwọn àmẹ́ ti ń parọ́ nínú àwọn méjèèjì bóyá èmi ni bóyá wọ ni ó dìgbà náà ni. ẹ Àdìgún ẹ àjà ẹlẹ́yìn ẹ fẹ́ rí mi èmi rè sí òsì. Hmm, àwa la sọ pé a fẹ́ rí o. sí ò lè rárá kọ́lọ́ bá a lè ẹ á wò pé láti ibi jọ mẹ́ta lẹ ó rí pé òṣìṣẹ́ kankan lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni. a kàn ń jí à ń sùn ní báyìí ṣe ń wo ilẹ̀ ń sú ilẹ̀ mọ́. ọlọ́jọ́ sì ń kájọ́. kọ́mọ kájọ́ bulẹ̀ alórí àwọn méjèèjì wá gbèrò pé kí tá àkókò máa ṣe iṣẹ́ ìṣègùn ẹ ká lè mọ rí nǹkan pawọ́dà ká lè mọ rówó jẹun káàdó lè mọ bẹ́gbẹ́ pé ìdínú. àbá wọn dà ẹ ta ló ní àbánú ẹ̀yin méjèèjì gangan. ẹ èmi alálàbárè èmi tí mo làbárè èmi tí mo má bá mi wá náà rè. èmi mo kéjì àbá àwa ò pé ká fọ̀rọ̀ ọlẹ́dẹ̀ wa aláṣẹ kọ́ ọ̀kan fàṣẹ sí gbà o. èmi fàṣẹ sí i gẹ́gẹ́ bí aláṣẹ orí ẹ̀yin méjèèjì ò pé. èmi àbóhùn. ẹ̀yin méjèèjì ni orí ẹ̀yin méjèèjì ò pé ah irú dáadáa wo nu ẹ̀ ń dọ́dọ̀ aláṣẹ káyíká mọ́ ṣiṣẹ́ ṣègùn ṣé mo pọ́nrọ̀ ká máa ṣiṣẹ́ ṣègùn sẹ́ni níjọ́ tá a bá tún pè mí sí ọ̀rọ̀ rà dáadáa báyìí tẹ èmi sáré bọ̀ mo wá wéṣẹ̀ àkókò mi bí báyìí ká máa ṣiṣẹ́ iṣẹ́ ṣègùn kọ ẹ̀ bá ní a máa ṣiṣẹ́ wòlíì ni ṣe irú àbára dáadáa wo nu ọ̀rọ̀ yín dáa àmọ́ kò ṣe tẹ̀lé ni ká máa ṣiṣẹ́ ṣègùn níjọ́ tẹ bá ti lọ́rọ̀ gidi tẹ̀fẹ́ sọ kẹ̀kẹ́ ránṣẹ́ pé tọ́ bá tún pè Fálàdé tọ́ bá pè Fálàdé ládàáda ò sí iṣẹ́ ṣègùn kọ. Fálàdé Fálàdé má pè mí o mo rò Fálàdé tọ́ bá tún pè mí sí pé. Ah! orí tó bínú kò wájú wa ni. ẹ mo rí mo tiẹ̀ kọ́kọ́. ẹ sọ́sọ́rọ̀ tí mo wá sọ sí òun láàka yìí sábà mi ò dá ni. bẹ́ẹ̀ bá tiẹ̀ dàbánu èyí dá lábàánu kọ́ yẹ ebi tí mo kéjì àbá ọ yẹ kọ́ pẹ́ mi lé tó wá fi bínú kò wájú mi. ó ṣe nílùú kiri ọbẹ̀ wọ ni ẹyin kankan sórí bó ṣe lọ kó mọ bá tiẹ̀ lọ ni o kó mọ bá tiẹ̀ lọ ni a lè bá ṣe mọ́ láíláí so pé ká mọ̀ bá ṣe mọ́ òkú wa ìfẹ́kọ̀rọ̀ wọ́n dàbí ọ̀rọ̀ nineteen tó lóun ò ní bó kan sí so pé kó lè di twenty tá a bá la fẹ́ ṣiṣẹ́ ṣègùn sọ lágbẹ́mi lé kankan ni àmọ́ ah, mọ́ ibi wọ ni sọ ọmọ agbọ́n táwọn ni ọ mẹ́ni kankan òun náà la lè fẹ̀yìn tí ah, ah, ìwọ tó gbé gbé wédúrà ọmọ pé ń gé ẹ̀fọ́ ṣé wọn lọ́wọ́ àlọ́ jáwé wa tábì tí tètè mi ọmọ jo tábì lọ jójo kújo. kásáfẹsẹ àwọn ọmọ wa já gbọnà bíi. jáwó gbọnà báyà gbọdọ gbà bí wà náà ọlọmọdé àsorí ibú o yàgbà bí o ọlọmọdé àsorí ibú o. pító làwọn ta o takọ bá pọ̀ lápọ̀jù o ń kó bá ní tọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ yọké yọkọlú yọkọlú kò wá tán ọtọ ń bí òtán o ọtọ nǹkan parí ọlọ́bẹ o kèéjọ́ kò sójú kan o ìmọ̀ gbọ̀n kiri ni o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run parí ọlá ọ̀sán gbòyún wálé bó tiẹ̀ gbòyún wálé ó ṣeéṣe kó mẹ́ni tó lóyún ǹjẹ́ wọ́n mẹ́ni tó lóyún ǹjọ́ ọmọ èmi ò lè fẹ́ ti ń bẹ nàìjíríà o ìlú èbó lọkọ mi ó ti wá o èkó lọkọ mi ó ti wá. kọ̀tán kọ̀tán ìbí ọ yọrí sí rè. ọgbọ́n tí ẹ bá ṣe pé mi mo bí ọ ni bàbá rẹ. mo bọ́rọ̀ yín ṣe jẹ́. o ò lè mọ̀ ó ṣe àmọ́ ńgbà tó ń yáta tó ń yáta tó ń yáta tó ń ṣe baby go on go on go on ǹjẹ́ ò pè mí sí i ǹjẹ́ ǹjẹ́ mo yọjú sí i. ìyẹn mi ọ̀rọ̀ oyún yóò yé mi. kò lè yí ọ tí ẹ bá gbé mi mo bí ọ ni nbala ta àtẹ̀pọ̀ mi tó ń jẹ tó tún fọmọ inú rẹ nba ni ó bí ọ ah. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo gbogbo ẹni mo sì fi sọ kó o tó báyìí kọ́ ọmọ mẹ́rin tó fún ọ lóyún. gbẹ́nu gbọ̀ngbọ̀n wa máa máa jẹ oúnú ilé òun rè oyún ní gbà yìí sọ̀kalẹ̀ àǹfààní. mami ṣé lóòótọ́ ni pé ẹ̀gbọ́n mi ò mọ ẹni tó ń lóyún fún. ọ kọ mọ. Ah, ah. pẹ̀lú gbogbo oge wọn pẹ̀lú gbogbo akọ wọn pé àwọn ò lè fẹ́yàn kankan nílùú yìí o àwọn ò lè fẹ́ níbẹ̀ nílùú yìí o. àní ọ̀mẹ́ tó lóyún fún. kọ mọ́ ọkọ mi ń bọ̀ láti London ni o ọkọ mi ń bọ̀ láti kinní kan ni o kọ mẹ́ni ó lóyún fún kọ mẹ́ni olóyún fún oyún ìyá oyún ẹ̀sìn oyún àdánù oyún téèyàn wọn dọwọ́ bojú báyìí òun ló ní o. èmi ọlọ́run ò sì ní jẹ́ kémi ọ̀ṣẹ̀sìn èmi ò ní ṣẹ̀sìn èmi ò ní ṣẹ̀sìn òun àtọmọ òun àtọyún rẹ̀ ní kí wọ́n mọ̀ ṣẹ̀sìn káàkiri èmi ọ̀mọ̀ kọ́mọbìnrin ọ̀ dàgbà kọ́ dàgbà tó bá wọn kí wọ́n fún un lóyún kọ́ pé òun ò mẹ́ni tó lóyún ọ̀rọ̀ dìndín ọ̀rọ̀ ọ̀dẹ̀. mami oyún ẹ̀sìn gidigidi gbà lélẹ́yìí o. o ọmọ wọn sọ ọmọ wọn sọ ọmọ. ó dàbọ̀ kìjọ mọ́rọ̀ ká ní mo wọ̀ yìí. Ah, ah, kó wulẹ̀ gbòdú pamọ́ àwa náà ti gbọ́. ìyá lóyún ẹ̀sìn. ọ̀rẹ́ mi ò lóyún ẹ̀sìn o sí ẹ̀dùn náà ọkọ rẹ tó ní yóò tèkó wa mú ọ tí gbogbo owó lẹ́nu à ń kọ́ àbí wọ́n fi rán mọ́tò ni. rárá o àwọn ará ọ̀run ló fún un lóyún torí ẹ̀ ní òfin jẹ́ àmì tó lóyún. ará ọ̀run kọ́ tọ́rẹ́ mi ó ṣègbéyàwó abó ti gbàgbé ni tó lóun ó ṣègbéyàwó ah. ayé ó gbọ́ ọ̀run ó mọ̀ ah. ọjọ́ wa ni o àbí. <laughs> ó dáa ṣe bó ń rí ẹ̀sìn tó wà ń kún rẹ̀ rẹ̀ náà sóònù ò ti tó kárí ìrànwọ́ ìran náà lélẹ̀ iná. o tó sì ni o o tó ni oyún èsì tó rọ o oyún èsì dára. ọ̀rẹ́ wa ìyá méjì. ìyá méjì sí làwọn akókò bíi ti sí làwọn akókò bíi ti lóṣù ẹlẹ́sìn ojú àárọ̀ bíi ti sí làwọn akókò bíi ti sí. kàkà kí lè kú ilé òòṣà mi mọ̀ pé gbogbo aráàlú ló ti mọ̀ nípa oyún èsì tí ń gbé ká. Ìkúkú para mi kí n máa lọ sí ìtọ́kẹ́. Làbàkẹ́. Ọmọ làbàkẹ́. Yẹ́rẹ́ mi. Àkẹ́. Kí ni ilẹ̀ jàre? Yẹ́rẹ́ jẹ́ mo lè sí ipò. Bọ́lẹ̀ bọ́lẹ̀. Bọ́lẹ̀. Làbàkẹ́. Yẹ́mi. Ọ̀fẹ́ para rẹ. Sí ipò. Ọlọ́run jẹ́ kẹ́mi orí kú mọ́. Ọlọ́run jẹ́ kẹ́mi orí kú mọ́. Làbàkẹ́. Yẹ́mi. Yeah, ọ wá fẹ́ lọ para rẹ torí pé o lóyún ah, ìran mi ò ṣẹ̀sìn rí kò sí nítorí mi bẹ̀rẹ̀ láéláé ó dòódì gbóná ṣé lóòótọ́ lọ ọ̀mẹ́ni tó fún ọ lóyún ni ìyá mi ìlọ́kà fẹ́sọ́nà kankan ní kò pé yóò fún un lóyún. àbí kan lára àwọn tí wọ́n ń sọ pé àwọn ò fẹ́ ọ wọn ò fẹ́ ọ wọ́n fẹ́ ọ wọn ò fẹ́ ọ bóyá kan nù wọn ló mú ọ wọlé tó fún olóògùn oorun tó dọ̀dùbúlẹ̀ tó ṣe gbogbo tó yẹ kó ṣe torí oyún tèmi ń wò yìí ẹ̀ ọlọ́run èmi èrò ọlọ́run èrò oyún sí ìyàn látòkè o. ìyá mi ẹ̀sùn wa mo wò ó ìwé nìkan kan lọ lẹ́nu wọn dípò pé wọ́n fún un lóògùn oorun. Ah, ìwà àgbà mi ni tọ́lọ́run lọ́wọ́ àsọ̀kalẹ̀ látọ̀run tó wá <laughs> bẹ́ẹ̀rù bá kan òkè bọ́ bá kanlẹ̀ ó tún níbi àyíwọ́ ẹ̀ sí a máa lọ gbogbo ọ̀dọ̀ àwọn ọkùnrin tó ti bọ́ sọ̀rọ̀ tó gbọ́ ni a máa lọ gbogbo bẹ̀ ni tá a bá débẹ̀ tí n bá halẹ̀ mọ́ wọn ah, ìkànnù wọn ó ṣàjẹ̀wọ́ ilé halẹ̀ mọ́ wọn kíkànnù wọn má jẹ̀wọ́ irú omi ọ̀sẹ̀ sin rí o ní sẹ̀sìn lágbára ọlọ́run ah, ọlọ́run ọmọ jẹ̀ ká yé ó mú wa o kọ́mọ ó dàgbà tó báyìí kó lóyún kó sọ pé òun mẹ́ni tó ń lóyún fún ah, ọlọ́run ò ní já ṣẹ̀sìn tọmọtọmọ tẹbítẹbí taratara ti gbogbo wa pátápátá. ẹ bọ̀ rárá ẹ pẹ̀lẹ́ o ẹ kújọ mẹ́ta o ẹ bọ̀ báyìí ẹ kú olóró àbẹ́yìn náà sọ pé ìwálé. ilé kẹ̀ẹ́ tá a ti ẹ̀gbẹ́ wájú lé lọ. bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ ó jàre ẹkún ẹlẹ ẹrọra ẹ pẹ̀lẹ́ ẹlẹ náà ẹlẹ ẹrọra ẹlẹ. ó jàre. ọmọ yín tí ó sọ pé ẹ kò lóyún ìmọ̀ mú wa. ọmọ wo. èyí sì gbẹlẹgbẹ mi ọmọ mi yìí ta ló fún lóyún ṣé lójú wa àbí lójú ayé. Hmm, orí omi ni. ah èmi ah. Ah, kankan tí fi fún ilé lóyún yà fún poison jẹ ni. Ah. kíni di tí ó kú dànù dànù. kíni di ta ni ó kú. ọmọ eléyìí. ọmọ mi ò ní kúkú kúkú bí kò ṣe yíyẹ lágbára Ọlọ́run tí ó fi mọ tí ó fi mọ rìnrìn yìí ṣe olúwa. bẹ́ẹ̀ ni lọmọ tí mi ti bá sọ̀rọ̀ tí mo pè kọ́ ọ̀rọ̀ tí mo pè bàbá sọ ẹnìkan lè fún ọ lóyún wọ́n lè fún ọ lóyún wo mi dáadáa ẹni ìwúrò tó bá fún ọ lóyún ó rí ẹni gbà títí jẹ́jọ́ òfìdé hmm. èmi mọ sọ bẹ́ẹ̀ wọ́n àgbélò rẹ̀ títí tí ó fi dé. èpè ni àbájúwa. èpè mo fún ẹ sì bíbélì pé sádùá. wọn ò ní gbóyò rẹ. ìròpọ̀ ẹ bímọ tó tẹ bá bímọ ẹni tó bá nírú ẹni ló lè mọ yẹ ẹni tẹ bá bí ọmọ tó dàgbà tó yìí ẹ ní lanu orí yín kẹ lanu gbàgà kẹsàn-án pé wọn ò ní gbóyò lọ́wọ́ ọmọ ilé kí ló dé èwo lè pè èwo lè pè tí ìbá yẹ pé ẹ̀mí tìjú ó ti wú ọmọ ẹ̀mí tìjú rárá kò sí tìjú kankan lọ ẹ̀yin la ẹnu yín ẹ̀bùn ọmọ eléyìí ẹ pé yìí ń bá a sọ̀rọ̀ ah. ọmọ eléyìí ẹ̀ bá a sọ̀rọ̀ sókè ni ah, ọmọ kékeré eléyìí ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ yín abẹ́yìn kọ́ nínú fún ti gbogbo ẹnu yín lọ́dún gbogbo eh, ẹnu yín. ẹ ẹ dàgbẹ́ jẹ́ pọ́njà rẹ sẹ́mi mo bí ni. nígbà tí àṣà ilẹ̀ bí ń kọ́. wa ni kí n mọ lẹ́kì. so tí bàbá jáde ní ìsìnkú àwọn ah, ọmọ yìí o lórí dúró sí bàbá rẹ o ẹ sì rún kí n tó dé. tá bàbá rẹ. ẹ̀yin ni. èmi. ẹ ẹ lè fẹ́ lè tì mí ìṣe sùtà kódà ń tó ta jàǹbá. ó ti yé mi ah! mo ti mọ̀ pàgbà àyà ni ó ti yé mi ṣàwọn romi eléyìí tẹ fún mi eh. gbogbo akẹ́ wa gbà. èmi kọ́ mo fún lóyún o ilẹ̀ fún lóyún jẹ́rẹ́ èmi kọ́ mo fún lóyún jẹ́rẹ́. mo ti gbọ́. ẹ̀yin kọ́ lẹ̀ fún lóyún kíni ẹ̀lẹ́ fún lóyún pàtẹ́ mọ́ wọn lọ́mọ tẹ́ ẹ̀rọ tẹ́ tẹ́ ẹ̀rọ lóògùn oorun tẹ́ wá mu tẹ́ kì í mọ́lẹ̀ tẹ́ ṣẹ́mọ́ṣẹ́mọ́ṣá tó wá lóyún táwa gbóyún wá tẹ́ wá lẹ́yìn kọ́ lẹ̀ lóyún nìsín àṣẹ ìgbádùn sa. ṣé nǹkan ṣe yín ni. ṣé yàrá gẹ́gẹ́ rè. o kọ ah, ọ̀rọ̀ rẹ tì mí ni. ẹ gbádùn rárá. ẹ̀yin torí yóò pé. ẹ wá máa lọ. níbo. ẹ wá máa lọ. níbo ẹ wo ẹ mọ̀ bá a bọ̀ ṣó ti yẹ yín ẹni tó bá lọ ló bá kú ẹ mọ̀ bá bọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀nà kásánà rèé tẹ́ẹ̀mọ̀ ọ̀nà kásánà tẹ́ẹ̀mọ̀ gbábọ̀ kiri kèsókè kìí sísàdùà. àdúrà lẹ́ ń ṣe tí màgbà bọ́ kí bó làwọn olóúnjẹ ti fẹ́ ta ìyẹn jẹ́ mọ́ ọ lọ́dọ̀ lọ́dọ̀ wọn kò sí kèyí ẹsẹ̀ èké kékeré bẹ́ẹ̀ bá wọn pé wọ́n ní yàgídí báyìí ní ti ní wáyà kàn ìwọ ní mọ̀ wá lékì gbogbo tí mo fẹ́ padà ní yàrá ni mo ti bí o ẹ wá máa lọ. mo ti bí tí bá kẹ́wọ̀n lọ ṣe ẹ ti mi dànù ni. kí ló dé tẹ́ ẹ ah, ṣe ẹ fẹ́ kú bí ni. tí bá ń ẹ̀yin ẹ fẹ́ kú bí ah. tí bá kẹ́wọ̀n lọ ṣe ẹ ti mi dànù ni ẹ ti mi dànù. ẹ̀yin àbẹ̀ ti. ẹ ti mi dànù tẹ́ ẹ bá tó. ẹ tiẹ̀ ṣe tu. kí n pariwo fún gbogbo yẹn pé ẹ ti na obìnrin ẹ ti mi dànù tẹ́ bá tó. ẹ̀yin kẹnu sọmọ eléyìí ẹ lójú tí ẹ ṣàgbà gidi. ẹ mọ bìnrin ẹ̀dá bá kẹ́ rìwá ni ọ̀rọ̀ yìí torí kò yé mi o bá kẹ́ ṣàlàyé dáadáa. ní tá à ń sọ fún yín rè alóyún ti ń bẹ́ẹ̀ nú ọmọ mi ó lẹ́yìn lẹ́ni. mo dẹ́rán ẹ̀dẹ́kun mọ́sínì ò slow kẹ́hẹ́ ránṣẹ́ sí fọ́gá kí lọ́kàn fọ́gá bíi mọ́sínì ò ṣe slow ẹ̀dẹ́kun ẹ wò mí ṣé mo lè dá fún yàn lóyún ẹ wo oyún sóyún rẹ jọ mí ni oyún lọ́gà èmi mo kúrú yìí kí ni mo fi jọ oyún yìí. wọ́n ah! lè ṣe lè ronú rò mí. àbí ah, <laughs> o ẹ ìwá rí sẹ́wọ̀n bóyá kó yùn yàn jọ yìí ó yẹ kó yùn kó ti lójú kó ti létí kó ti nímú káwá mẹ́ńtọ́jọ ó yẹ kó yùn kankan gbé làwọn alátọrùn ni mo rò pé sick mo rò pé orí yìí ti gbálẹ̀ ṣé ti inú omi èèyàn ti mọ ọmọ tọ́jọ́ yàn àbẹ́ ètò ètò àbẹ́ ètò ọ̀jọ̀ yàn ah. ẹ wo èmi ọba yín lẹ́jọ́ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹjọ́ kì í sọ̀rọ̀ wàhálà oyún bẹ́sẹ̀ tọ́jú oyún tẹ́ẹ̀ tọ́jú ọmọ òmùọ̀bá wa fàkàtì kò jù ah. bá lọ. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọlọ́run ní tìràn mọ iye o ẹ bìrẹ̀ ṣé mi náà dẹ́kun ẹ wo mi ṣé mi gẹ́ lè dá fún yàn lóyún èmi kò mm. fúnra mi lóyún débi pé mm. fún yàn lóyún bàbá tiẹ̀ wàá sọ pé òun lóyún ìjọsà nítorí tó fi rò pé mi mo fóun lóyún àbí ṣé ojú ayé mo ti fún ọ lóyún ní àbọ̀ ojú oorun àbí imagination. irọ́ orí omi ni orí omi ni ẹ wo ẹ wo ẹ sọ ọ̀rọ̀ ẹ sọ ọ̀rọ̀ gidi tó máa bá èmi lára mu só ti yé yín bá wọn. ẹ jọ yẹ kẹ béèrè tó yẹ kẹ fi ṣáájú lẹ fi ń kàn ẹ ní kí n bá yín sọ ọ̀rọ̀ gidi ká gbọ́ solúsọ̀ sọ̀rọ̀ rẹ̀ ṣé mo lè mo lè dáfẹ́lẹ̀ lóyún èmi gan lè dá fúnra mi lóyún hmm. nígbà tí ẹ wá ní kí n sọ̀rọ̀ gidi yìí nìsín mo wá ṣẹlẹ̀ ṣe mo lè ṣẹ̀ṣẹ̀ ràn yín lọ́wọ́ ẹ dákun ọmọ Fálàdé kò wọ́ rí báyìí. ọmọ hmm, ń wù mí. owó hmm. sọtán Fálàdé ogun ni tẹ bá ń gbọ́ ògbóyìnkùlé mọ iye olùtọ́wù lójú ọpọ́n fa ah ìwé ń jẹ́ oògùn ń jẹ́ oògùn tí ó jẹ́ ewé ẹ̀ lóko kan falade ni kò sára tí ó lè dá a máa sọ oyún síyàn báyìí tẹ́yìn ó dùn lọ́kàn àti yóò sọ síyàn báyìí falade ni ó fún lóyún toró lóògùn ó lè fògùn gan bá sọ̀rọ̀ yín máa tan bluetooth rẹ̀ kì í ni ọlọ́ngbọ́ ah falade ẹjọ́ dúró sọ̀rọ̀ àbí mm-hmm. ọ̀ oyin falade ni nígbà mo ti tóyún rẹ ní kàlàkì ni mo oyin falade ni o ṣe àìwá àbàmọ́ tẹ́yìn náà bá lọ bẹ̀ ẹ mọ̀ súnmọ́ púpọ̀ o kọ́mọ̀dé pé yóò lóyún ọmọ lóyún kẹ́ ẹ mọ̀jọ́ ọmọ sọ lọ́jọ́jọ́ ọmọ lásìkò kankan náà èrè o tẹ́ bá ti jáde ẹ bá mi tilẹ̀ kàn ṣẹ́gbọ́. ẹ wá fi wálé ẹ wá ń lọ ni àbẹ́ ìrọ́kùnrin burúkú tó dàbí ràrá yìí ọlọ́wọ́n mọ̀ ṣàánú wa o ìyá mi. èwo lẹ èwo ní èwo ní tán pé ìfàlàdé àwọn kìnìún. ìfàlàdé ọmọ babaláwo ti ń bẹ lókè odò. babaláwo bàbá rẹ. babaláwo bàbá rẹ. o wàá sọ mi láti jọ ẹ. ìyá mi ọkàn mi ò sí ń bẹ̀rẹ̀. ó ti sọ́jà kó máa tó máa tó máa débi ìdìrìn ọmọlábí àbáràn ó rí bó ti rí wọ́n rí bàbá èèyàn lóògùn. ìyàwó ẹ gbọ́ kí ló dé. ẹ lè jàre ẹ lè yọ̀dà fún mi. ṣé ẹ rí ọmọ yín kèé sí ọkùnrin gidi o kì í ṣe ọkùnrin gidi. ẹ wò ó kí èèyàn mú obìnrin kó fún un lóyún láti yejọ́ yìí tóyún ẹ̀ga tó báyìí kó sì mọ̀ sọ̀rọ̀ kó mọ̀ béèrè rẹ̀ ebi nìkan ni mò ń dátọ́ oyún ni mò ń dátọ́ ọmọ òun ni mo ṣe ní kí n gbé oyún rẹ̀ wá fún un kó yọ oyún rẹ̀ kó mọ̀ gbé e lọ. Falade báàmì Falade sọ ọgbọ́n tí ń wí. mo ń gbé etí mi ò di. wíwọ́n wà báyìí rówó rà. Ah, ẹ ẹ mọ̀ gbà mí kẹ̀ láì jẹ́ pé mo fẹ́ foyún ṣe give away èmi èmi kọ́ mo fún lóyún irọ́ náà pamọ́ mi. ìwọ ló fún mi lóyún. èmi lójú oorun àbí lójú ayé. lójú ayé ni ìwọ ló fún mi lóyún. Falade Falade ah, sọmi ni wọn gbọ́ ní olúwo ìgbérù yẹn bẹ́ẹ̀ ẹjẹ njẹ ayin tán ntẹ mọ ẹ mọ lẹni ìyá tẹ bá mọ ṣé ẹni bó ṣe wà Adigun tó jẹ́ ọ̀rẹ́ mi lọlọrun nífẹ̀ẹ́ rẹ o kó tó di pé èmi àti Àjàní abáfẹnusí nígbà tá a ti bá sọ̀rọ̀ ìpè àfọrẹ wa kò sí èbúté òbú wa tán ó bú wa títí ó bú ẹ̀yin gan fúnra yín. Ah. ṣèbó náà ló ṣe fún ogun bá sọ̀rọ̀ tẹ́ ẹ mú wọlé tẹ́ ẹ tó lórí rẹ̀ àbí tẹ́ ẹ mú mọ̀ mi wọlé tẹ́ ẹ tọ́ọ̀nù lórí ẹ wo èmi ò bá yín lẹ́jọ́ kankan o oyún yín ni kẹ́ ẹ wá gbé. ibi tí ọba gbé sílẹ̀ ni wọ́n gbé jiyàn jàkadì o. jọmọ. falade sọmọ tí mo mú lọ yìí sọmọ pé rọ̀kẹ́rẹ́ hmm. ìrọ̀kẹ́ fọ́ọ̀rẹ́ tó mẹ́yìn erin tẹ́ ẹ sẹ́lẹ̀ tí ọpọ́n ojú rí orí o tọ́ ọ bá wípé ìwọ ló fún ọmọbìnrin yìí lóyún má búra ẹ̀kẹ́ o torí wọ́n gbélé ọ lọ́wọ́ ṣùgbọ́n tí a bá jẹ́ pé wọ́n kọ́ ló fún lóyún búra tọrọ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ìyá wa ń gbà Fálàdé gbẹ́ náà mi. mo ti gbà. búra. tó bá jẹ́ pé èmi ni mo fún lóyún ẹ bá ṣe bí ìjọ rẹ ni ma ó kú kó kú kó kú tó bá yẹ pé mi faladé ni mo fún ẹ lóyún kí n kú nìsín nìsín àmọ́ tó bá jẹ́ pé èmi kọ́ kí n kí n sì wà láyé i'm still alive. ó rè o mo wà alive mi kú. bàbá àtọmọ ṣe rí gbogbo ìdá ìṣe yìí ni lójú tèmi o gbogbo eléyìí tẹ kó dání àbámọ̀dá ni o èmi ò jí sọ̀rọ̀ gbogbo eléyìí mi ò lá gbogbo eléyìí o bẹ́ẹ̀ ṣe gbé oyún tẹ́ tọmọ oníkèlè. ìyó oyún ìyó oyún ẹni ọwẹ́jú lẹ̀rú ń bà ẹni tí ọwẹ́jú ò rí na sórí àwa onífá àwa èé ṣe láburú agbọ́mọlà ni wá bábá búrèké ojú rẹ ni ó ṣe kú nísìn ẹ wá ẹni tó fún ọmọ yìí. ẹ bá mi ẹ tiẹ̀ mọ́ dà wọ́n lò ṣé àwọn ìyá bá mi lẹ̀ ń sọ pé àbámúdá ṣé èèyàn ṣe èèyàn lásán lẹ̀ pè wọ́n ṣé ẹ̀rọ yàn láyà wọn. ọyọ mi lè nífẹ̀ẹ́ láyà wọn ah. àbọ̀ àbọ̀ wọn rèé ìyáláyà ọmú rèé bàbá ńlá kú ọmọ rèé ẹ wo ṣe é rí àwọn tí wọn jù wá lọ ló máa bá wa dá sọ̀rọ̀ yìí ah. nìṣó lé ọmọ nìṣó. ẹ ẹ ṣe ṣe ṣe èmi kọ́ mo fún lóyún bá mi. ìwọ kọ́ ló fún lóyún. àtàtọ̀ ah. ìyàtà tó ìyàtà ọ̀fọ̀. àtàwọ ni mo yá. bẹ́ẹ̀ni burúkú ló sọ. àtàrọ̀dọ̀ ni àbáta sọ ń bọ̀. wọ́n gba wọ́n gba lójúmọ́ mú. ẹ ẹ ẹ má bínú. bí mo bá ń kìlọ̀ fún ọ ara ẹ̀ nú wo ara ẹ̀ nú wo. ẹ wo bá mi ẹ lọ rọ eléyìí tí ọyàn wọn tún gbélé lọ ẹ wo bó ti wá fọyàn dẹ́rù bá àwọn ìyá yín bí ọmọ ẹni ìbájọ ni àbáyọ. thank you. ah mọ́lẹ́ mi kọ́ ọmọ fún yàn ẹ bá mi. Fálàdé bá mi. ee àti máa wọ ọ̀tẹ́jọ́ o kìlọ̀kìlọ̀ ọbẹ̀ lójú o ṣé náà mọ bí adé yìí. ìdí omi alálẹ̀ la wà yìí o gbogbo ń tọ́ ọba mọ̀ nípa oyún ọmọ làbákẹ́ kọ́ jẹ́wọ́ báyìí kó tó di pé òun mi alálẹ̀ o ọlọ́mọ mọ̀já ogun àdánrun mọ́ ni kọ́ ọmọ fún lóyún ẹ sì takú dandan ṣé mo ti bá àwọn yayin búra jò ni ṣé mi fún yàn lóyún ìnímọ̀ ni. Hmm, ó mọ ó mọ n wà ló ti ṣe ṣọkí ṣọkí ṣọkí ṣọkí Fálàdé ó ti yé mi. Fálàdé mo ń jẹ yín. ọpọlọ mi o. àbí kí ni gbogbo eléyìí báyìí torí Ọlọ́run ó ti yé mi. ọ̀nà ọ̀run lèmi ò lè rè ibi ọba wù yín ní ẹran mi ò ọ̀nà ọ̀run lèmi ò lérè ngbà. ẹ̀yin ẹ̀yin náà máa wò ní ìsìn ṣe olúwa mọ̀mọ́ mi tipátipá mi ò jẹ búrẹ́dì mi ò jẹ sùn kó jẹ pé òǹgbẹ́ngbẹ́ mi ẹni kí n máa mọ̀ mí bí báyìí. falade ń gbọdọ sọrọ òdì ń bí mọ wàyí o sọmọ pé lé àṣẹ ọyá gbà lọ mi. máa mi lórí nǹkan tí mi tẹ́tẹ́. gbà mi falade kò mú mi yìí. ni. mu omi alálẹ̀. ẹ̀yin náà wàá mú kẹ́kẹ́kẹ́ mọ́ ẹ ẹ jọ ẹ fi tíyín ṣe tíyín o ẹ fi tíyín ṣe tíyín o mi ìdílọ́dọ̀ yín o. mú tó mú. Ah! mo fẹ́ mọ mú náà ni. mo rò pọ́ sànà ti pa mi. Fálàdé o mọ omi alálẹ̀. ṣé gbọ́jú gbogbo èèyàn náà kọ́ lẹ́sẹ̀ ní kí n mọ mí sí ni. dájúdájú ìyá ọmọ làbákẹ́ so ti wá rí ní ìsìn wípé kèé ṣe Fálàdé ọmọ mi ló lóyún inú ọmọ rẹ. mo ti sọ fún wọn. ayo o ti á dá a báwọn ẹ yá wá ẹni tó lóyún inú ọmọ yín lọ. ìtí mo fi ṣe léyìí fún yín kò ju wípé torí bó o ṣe ń pe ìrọ́kẹ́ ọwọ́ mi ní ọmọ láńgídí o kò jẹ́ o o ò ṣe gbá o ò ṣàwó o ò ṣe kòkò bàbà sásùn ló jẹ́ kí n mú yín wá sídìí omi alálẹ̀ òun náà lè sì ti rí bá a gbọ́n ṣe oyin ṣe ojú olóko lówú kùlùkùlùkù yìí ẹ yo ṣùgbọ́n kẹ́lẹ́ bá a nígbàgbọ́ wípé agbọ́mọlàlà wa babaláwo àwa ìbalẹ̀ ayé jẹ́ wọ́n wà jẹ́ kẹ́ ẹ rí díẹ̀ báyìí. ẹ wo bá mi ẹ má kò sí nǹkan tó kàn yín ẹ má má wádìí ẹ jàre ó ti dà assignment kán má lọ yọjú nǹkan wọn fúnra wọn. òòsàn alálẹ̀ ọ̀dọ́wọ́ rẹ o bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá sọ lódò àrílẹ̀ odò kedere lójú edé nínú omi. àbákẹ́. ṣé o sì sẹ́rí èkú kí ló dé. ẹ kì í sọ̀rọ̀ ọjà èmi mọ̀ ń pẹ́ tó nǹkan mi lóhùn sọmọ tí mo fẹ́ rí ọ fún mi. dákun kí ló ń pa sọ̀rọ̀ ilé aláró. Ah, o ti bínú. <laughs> àjàní àjàní bò ni. o ti rí mi gbé mi ni. ìwọ ni mo rí ọ. <laughs> ẹ tẹ̀lé mi ká lọ ilé ilé ọ̀dọ̀ mi ni. ibẹ̀ là ń lọ. àjàní àjàní mo gbé Ajani Ajani ye ye ye ye. ṣé pé Ajani ni ọ̀dàlẹ̀ Ajani o. tèmi ti bàjẹ́ sájàní ló fún ah, lóyún. mo rò pé nǹkan ṣe ọ́. ìyá mi ayé mi ti bàjẹ́ ah. ayé mi ti bàjẹ́ Sajani ló fún lóyún wa. ayé rẹ̀ ìbàjẹ́ ọ̀dọ̀la bó bá tún wá dọ̀la yóò tún kọ̀ la bó bá tún dọ̀la yóò tún kọlà ṣe bí bọ́ọ̀ mọ́ sọ fún ọ wọn èé e fọkùnrin ṣakọ irọ́ o èmi ò lè tẹ̀yàn lẹ̀ yìí o èkó lọkọ tèmi ó ti wá o àwọn ọmọkùnrin ilẹ̀ yóò dáa o ìgbà míì gan atúmọ̀ sọ pé ìlú èbò lọkọ òun ó ti wá kọ̀tàn kọ̀tàn ńgbà tó wá wá gbogbo èèyàn pátápátá tó wà rí tí ó fún ọ lóyún ó wá jẹ́ rárá òun tó fi gbogbo ojú kọlà. a máa rí bẹ́ẹ̀ àfọwọ́fà rẹ̀ wá ni o n táwa máa sọnù wípé ikú ẹwà nẹ́gbọ̀kẹ́ ikú ara ríre ní podigbe. èèyàn gbọ́dọ̀ máa fi ọkùnrin ṣawẹ́wà kódà kọkùnrin ó kéré ọkọlọkọ jẹ́ ẹ kò sóbìnrin tó tóbi jù fọkùnrin láti fẹ́ tàbí tó pọ̀ jù fọkùnrin láti fẹ́ ah. kò sì sí ọkùnrin tó kéré jù láti sọkọ obìnrin a so ti rí ibi àgbérégbé ọdẹ. àjàní náà ṣe tí ó dá àjàní náà ṣe tí ó dá ẹ wo àdìgún tó jọ rẹ wá gan nígbà tí yẹn rí ìyá sọ pé she get breast she Kenya, yansh she be white materials alọba kò sí tí ò fi wá ẹ wá wo àjàní àjàní máa ń gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ o. yìí gbogbo ní ọjọ́ ìbí mi. You're supposed to be here by now. kí ló dé ọ̀sẹ̀ ń rọ̀ṣì mi bẹ́ẹ̀ ìwé ìjìmọ̀ rush kan báyìí. ṣé mo rọ̀ṣì ni. ṣètò ara wọ̀ kí rọ̀ṣì gan. àwọn ọmọ yẹn máa ṣe yín léṣe o. tó o promise pé o máa wá o máa wá o máa wá o wà á tọ̀nà. lẹ́yìn ìgbà tí mo ti pè látàárọ̀ kí ló máa ń ṣe máa gẹ̀. máa mo rírọ ẹlẹ tí mo lọ lé spiri. you marry me. o ti ń pín ríǹgì kiri. mo wá sí ibà wa rí jọ ríǹgì ẹni mo wá sí ibà wa dá padà jọ nítorí Ọlọ́run mi ì ṣe mọ́ mi ì ṣe mọ́. ó ti máa ń bínú ju mi ò láìkẹ́. ṣé kí ló máa jọ ìrìn ìsinsìnyí rò. lẹ́yìn tó lé ẹ̀gírí wa. kí ni wọ́n lè ṣe mo jẹ́ bí ẹ mú àbẹ́ o. This particular case Ọlọ́run ní special interest. jọ torí Ọlọ́run mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ wàhálà o dẹ o dẹ pè mí o dẹ pè mí several times for money for work kí ni mo ṣe fún ẹ. ìfẹ́ ti nu ọ̀rẹ́ mi ni. ọ̀pẹ òyìnbó fi dídùn ṣẹwà àmọ́ ẹ̀gbọ́n rẹ̀ lé níriwo. ẹni tó bá gbọ́ ohun tó kéré wòlíò